رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أنصر ń sọ̀rọ̀ nípa ẹ̀sùn tí wọ́n fi kan ìyá محمد صلى الله عليه وآله وسلم ولو صفوان ابن المعطل رضي الله عنه بي صفوان أبا عائشة يا جوزيف وزنا والعياذ بالله eléyìí tí ò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tó ti àwọn mùsùlùmí lọ́kàn jẹ́ lórí ìsìláàmù tí wọ́n ń ṣe òun náà ni wọ́n máa tọ̀. Al-Imam Ibn Qayyim rahimahullah ó ní wa ayda fa inna Rasulullah sallallahu alayhi wa sallam kana huwa al-maqsud bil-adab. Ànábì náà fẹ́ ní lára o ní ìgbà tó ń sọ pé ìyàwó rẹ̀ ṣe zina wallati rumiyat zawjatuhu. ẹni tí wọ́n parọ́ zina máa ní ìyàwó ẹ̀ ṣùgbọ́n kìí sùn gangan ni wọ́n fẹ́ bà lọ́kàjẹ́ kìí ṣe ìyàwó yẹn ni wọ́n fẹ́ bà lọ́kàjẹ́ bí ìbá ṣe anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. gẹ́gẹ́ bó ti jẹ́ pé ẹlòmíì ní sèyí ìwọ lọ lọ́kàjẹ́ ọmọ rẹ ló gbàlejò èsì pé ọmọ ló gbalẹ̀ ti bi pé kí lòun ó tiẹ̀ ṣe tó òun fi bí ọnu nítorí pé tó bá mọ́wọ́ wá sí déédéé títí ẹ yọ kàn dín yọ ókè kò sí wàhálà ẹ jẹ́ lé ọmọ rẹ nì ẹ jẹ́ gbá ọmọ rẹ létí ẹ jẹ́ kànyàwó rẹ lábùkù ẹ̀yin náà ní sáláì ti máa rí nínú ìgbésí ayé yìí ok anabi wa sallallahu alaihi wasallam náà ni wọ́n fẹ́ kàn lábò òun náà ni wọ́n fẹ́ ní lára ṣé wọ́n wá bàlákà ẹ̀ mu sanabi sallallahu alaihi wasallam máa sọ pé ìyàwó tèmi o kò ṣe zina o a kò lè ṣe ṣe nítorí pé nǹkankan náà ni wọ́n fẹ́ àtìbù àti balọ́kàjẹ́ ìbanilọ́kàjẹ́ ń sì tọ́lá ti ṣe rẹ̀ bá bọ̀ kí wọ́n máa sọ pé bíi tìyàwó tèmi kọ́ ẹ wá rọ́ mi pamá tí ó sòrò ẹlòmíì ni ó máa sọ yùn ẹ̀ríkìn làwọn sọ̀hábà fi pín sí ọ̀nà méjì ẹni tí ń wò pé kìí ṣe àyíṣà nìkan lómìnir ẹ̀kọ́ lẹ́ẹ̀fẹ́ lómi Abi Talib radiyallahu anhu ẹni tí ń wò pé rárá ọlọ́mẹjẹ kò sì lè ṣeéṣe kápò ṣèṣìnà torí rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí wọ́n ń parọ́ ọmọ ni anábì ṣe bí ìgbà tó Usama ibn Zaydin radiyallahu anhuma torí ẹ̀ anábì sallallahu alaihi wa sallam òru aburú síyàwó rẹ̀ o ṣùgbọ́n ìbanilọ́kànjẹ́ táwọn fẹ́ rí ti rí ṣe fún anábì sallallahu alaihi wa sallam. torí ẹ ẹnìkan sọ pé omi ìsáyidá sí yín mi ì sì bá yín lọ́kàn a ó ti bẹ́ nìkan lọ́kàn jẹ́ tó ti pé kò sí bó ṣe bá lọ́kàn jẹ́ tí ò ní jẹ́ ìbanilọ́kàn ọwọ́ alọ́ọ̀bà mi lọ́kàn ó bá mi lọ́kàn jẹ́ mi ì dínà máa yín ó sì dínà mẹ́nìkan tó ti pé dídínà máa ń kọ́ kí mi lọ́kàn ó dínà máa mi náà torí rẹ̀ yẹn máa tarẹ̀ nìkan ìyẹn gbọ́dọ̀ ma kíyèsí wa rẹ̀ ìyẹn gbọ́dọ̀ máa kíyèsí ọ̀rọ̀ rẹ̀ ìgbà tó bá tún lọ ó ni nítorí pé ìwọ ni wọ́n tajẹ́ irú rẹ̀ pọ̀ nù gbèsè ayé wa jàmá irú rẹ̀ pọ̀ nù gbèsè ayé wa ẹ̀rì pé ńgbà mi ẹlòmíràn máa sọ̀rọ̀ bíi tẹ́tì gbọ́ yóò tún wá ti fura ń gbọ́ tó ń so nítorí pé ẹ̀yin náà lọ dájẹ́ ta ló lórí ibú tó wá gbé kinní síbi o subhanallah ìwọ ló mí ni o tó bá ní tani bẹ́ẹ̀ o ẹ ẹ bàbá ẹ káàárọ̀ ọjà rẹ mo ń bèrè olórí ibú tó wá gbé nǹkan mi ni <laughs> sọ pé nu tí ẹ ti dùn pé yẹ bàbá olórí ibú tá a fẹ́ pè lólórí ibú náà nù ọgbọ́n tá a sọ adúpẹ́ fọlọ́ jẹ́ tó kó fún tí wọn náà bá wá tètè ọkàn mi ike kílẹ̀ ń wá ah, àbí kí ni wọ́n gbé síbì kan <laughs> ẹ ń bí àpólà tí wọ́n gbé sí àárín ọ̀nà yìí ni mo ló ta ló lórí ibú tó gbé bẹ́ẹ̀ á ah, tẹ́ bá kó fún kò ní dáa o táwa lọ lórí ibú tí ń bẹ ní àdúgbò yìí tó fi wá ń pe olórí ibú olórí ibú sọdájú kórì rẹ gbádùn nítorí pé níta bá yọkun lójú àfihàn ojú ni tẹ ẹ bá sàlàyé kọ́ mà wípé ẹ̀yin náà ẹ mọ̀rọ̀ irú rẹ ó tún kọ́ntínú torí tó wọn lọ sọ lẹ́yìn ní kó ń kó fún ọ òun sì gbọ́ ọkọ lórí ibú kọ́dọ̀ ò lè rótó wọ́n á sọ pé ta ló lórí ibú ti ń gbé àgbègbè yìí tó ń fi wádìí ẹ̀ pé ta ló lórí ibú èyí ti sọ̀rọ̀ ẹ̀ nù yín kí ló dé tó fi jẹ́ pé wọn ń gbà wọn bí ọ wọn ò fi kíta ju ọ lẹ́nu kó o fi máa mọrú ọ̀rọ̀ tó yẹ kó o máa kó jáde lẹ́nu tọ́lẹ́ni tí wọ́n mìín ọ̀tọ̀lẹ́ni tí wọ́n máa bá wí gbígbèsè ayé ti rí nù gbígbèsè ayé ti rí nù àwa láwa gbọ̀n àwa lágbọ̀n tán anábìyọ̀ sallallahu kọjá ẹrù aburú rò ìyàwó rẹ̀ o. torí ẹni gbàtà nàbí sallallahu alaihi wasallam tó wá ń sọ fún ọ pé man ya'dhurni fi rajulin balaghani adhahu fi ahli tálẹ́ni náà yàtọ̀ sí mi. tálẹ́ni náà tó yàtọ̀ sí mi tó lè gbà wá wí ẹnìkan tọ́yẹ kọ́ sọ àìdá nípa ìyàwó mi kò sí ìyẹn ni kíta lẹ́nu tó lè ẹ́skúùsì ẹnìkan jẹ́sọ̀ yìí pé à bóyá àwọn náà bóyá àwọn náà àà kò sẹ́ni náà tó lè gbà wáwí ẹnìkan tó sọ aburú nípa ìyàwó mi kò sí ẹni náà tó lè bá mi gbà wáwí ẹnìkan tó sọ aburú nípa ìyàwó mi kẹlẹ́nu ọ̀sọ́ ẹnu má sì máa gbé ẹnu rẹ lọ bá ń ti ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin kan àti ìyàwó rẹ̀ o gbójúrí ẹnu adákẹ́ gbójúrí ẹnu adákẹ́ láwùjọ wa tó bá jẹ́ pé àwọn èèyàn bá lákàtì ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ó ti lùzù lé ọkọ wọ́n kàn lè lọ bọ́kọ ìyàwó kí wọ́n sọ fún pé ah, bàbá alágbájá ẹ má máa fi gbogbo gbàgbó lé o. lánàá ẹni tó wá sọ ìyàwó yín kalẹ̀ wọn á dúró lé kọ̀dá ọ̀rẹ́ yín bàbá Lukman lọ́wọ́ sọ ìyàwó yín wá yìí ah tó jẹ́ Yorùbá lẹ́kùn ńkọ́ ọ̀pàdé rẹ̀ pé ń bọ̀ òun sì ní mọ́tò ní Yorùbá ni o Islamic lẹ́kùn o mo rò pé yé wa sẹ́mi pé Yorùbá lẹ́kùn kò sẹ́lọ̀ wọn bá ní tóbi yẹ kí irú ya lukú kọ́ máa bá àbí kí irú ya ìyàwó rẹ kọ́ máa bá bàbá lukumanu wọ̀ tí ìbá ti pé bìkan wọn ti jọ ń bọ̀ tọ̀kan ti sọ ọlọ́gbẹ́ lọ́kàn rẹ̀ nù ha ilé tí ìyàwó yẹn ti jáde lánàá ọ̀dà ẹ̀hún kí nǹkan ti ṣe ẹ̀ àwọn obìnrin ẹ̀ ta ló máa nù wọn kódà tó fi dórí ìyá alágbájá ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o. sẹ́mi pé ọkọ rẹ̀ ọgbọ̀njọ kan tó bá ti gbọ́ kí lẹ́sìn yẹn ẹ ti dá méjì lé ọkọ tiẹ̀ fún wọ́n máa ń sọ̀rọ̀ rẹ̀ ọkọ mọ́ láwùjọ Yorùbá yìí tó lórí burúkú ọkùnrin kan bá ń gbàdúgbò tọ́jú ọ̀fà lè wọ́n lè pe kókó obìnrin kan ládùúgbò yìí tí ah generalize ẹ̀ léwu a ní òkú obìnrin kan ah wọ́ọ́. àdúgbò táwa ń gbé nu o tó o mí ni pé ẹ eh, ẹ eh, kálukọ yẹlé rẹ wo ẹ ẹ pé mùsùlùmí bá ti sàn. torí ká máa sọ nítorí wo tó wàhálà ni o ká máa parí dáàrí aburú ni o wàláì o lè lé obìnrin mi lé ọkọ ó kéré jù ọkùnrin ọmọ fojú ó ń ṣekúṣe wòyàwó rẹ wọn kọ àjùlọ tó náà bá dání tí èsè wádìí yọkàn gùn lé nǹkan sọ fún mi lórí ẹ ọdọwọ wa wàlláhi ma alimtu ala ahli illa khayra anabi nìyẹn anabi ni mo fọlọ́wọ́n bá búra èmi ò mọ nǹkan kan nípa ìyàwó mi àfi dáadáa o ìyàwó mi èso ń zina o bẹ́ẹ̀ ni alqabidatu lẹ́lẹ́kọ́bìtì àwọn obìnrin tó dọ̀tí ta ni wọ́n máa jọ́kọ wọn àwọn ọkùnrin tó dọ̀tí ẹni tó sì mọ́lá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam ìyàwó rẹ̀ olè jọ́nsìnà ní ìsìn àkọ́rọ́mọkọ́lá wọ́n jẹ́ bàbá ń zìnà olójú kò mú ọ lọ kò lè má ṣe zìnà tẹ́ máa sọ fún ọ pé ìyàwó rẹ̀ náà ṣe zìnà tẹ́ yóò dùn ọ lọ títí náà onídùn lọ títí wọn mọ pé kí ni bẹ́ẹ̀ wọ́n jáde rẹ̀ lọ ni after all wọ́n ti ń tán fẹ́ẹ́ sí wọ́n fi yòókù lẹ̀ fa gẹ́gẹ́ bí aláìlérò kan nìyẹn wọ́n lọ sẹlẹ̀ lù kan so irú ọ̀rọ̀ yìí náà la sọ ń jọ yẹn ẹnìkan á lọ sẹlẹ̀ lù kan wípé ọkùnrin kan wọlé aṣẹ́wó immediately bó ti fẹ́ step in ìyàwó rẹ̀ step out ọ̀rẹ́ tí wọ́n á jọ ń lọ wọ́n á sọ pé ìyá alágbádá mà nù ha ló wá ní ha báwo wọ́n jáde rẹ̀ lọ ni la ilaha illallah ha amuwaatun ghayru ahya àwọn òkú tí èyí sàlàyé àwọn ọlọ́mọ sì wá bẹ̀ nítorí di eléyìí báyìí tí èèyàn bá jọ bùn à tí wọ́n bá da òróró ẹlẹ́dẹ̀ lórí yọ̀ọ̀kan máa fi parí náà. nítorí pé nǹkan alátìpìlẹ̀ náà kọ́ ọ̀bùn ni akramakallah ìwé èso ń zìnà èso ń rárá kódà zìnà ò ọ̀rọ̀ rẹ̀ ó wá ike wọ́n káyàwó rẹ̀ kó ṣe zìnà ó sì dájú èèyàn kínní rí èèyàn kejì rí èèyàn kẹta ló la quwwata illa billah ìwé tí sọ ń dìnnà àmọ́ fẹ́ràn ìyàwó yẹn àfi bí ẹ̀mí kí ló ṣe ẹ̀yin náà dáhùn ẹ̀yin èsì sọ ń dìnnà kí ló ṣe ọkàrè jàre àbí ọkàrè lọgbà yàrá rẹ kọ lọ jókòó rẹ jàre kílẹ̀ yọ kílẹ̀ sí ọparí nìyẹn back to lópin ìgbà tó yẹ pé ẹ̀yin èso ń zìnà yóò rùn sí yín bàjẹ́ ni kò sí mọ́ kò ní dáa kó gé náà tó bá dì mọ́ tó o bá pẹ́ kó tó yọ ọ́ má gbanójú ẹ kí ni ń tì yín báwọn torí gbẹ̀yìn ẹsẹ̀ onízìnà kódà kẹ́ ẹ má ti mẹ̀tì yáà ah! ó fi lọ́kùlọ̀ lọ mí tẹ́bà tó wá mẹ́sì ńkọ́ anabi muhammed sallallahu alayhi wa sallam onílà yadkhulul jannata man kana dayuta dayut kò ní wà ah! àwọn sàhábà náà gbọ́rú tẹminọ́lọ́jì yẹn rí o wọ́n yà bá wa béèrè wọ́n ní wọ́n mẹ́ni dayut ya rasulullah tani dayut tí ní wà lìjẹ́nà onímọ̀ rọ́ fi ahlihi zina wa sakata ali ẹni torí pé yàwó ń ṣe zina hmm, ó sì gbẹnu lọ ànábì ní kò ní wà lùdẹ̀mù ok láì tí mẹ̀sìn ẹ sọ pé kò ní bá yín gbé má torí pé ó ṣe kí ó ṣe zina báwo á níjẹ́ bá mẹ̀sìn ṣé bàbá kan ó lè bá yín rí sọ rí sọkọ rí wíìnì nítorí pé kí ẹ̀yin èso ń zina àwọn ń zìnà gan alára wọ́n ètò ẹ̀fí ń zìnà ọkùnrin tí ń ṣe zìnà nìsí tó sì ti ní permanent customer nídìí zìnà yẹn tí ó sì ti fẹ́yàwó tó bá kan fẹ́yàwó pé múyàwó ẹ wá tẹ́rù kọ́ ọmọdé jọ ń ṣe zìnà ni ó mú wa láíláí kódà kan tó kawó lé oní ọmọ sọ pé ah, ọfẹ́ deceive mi pé wọ́n ń kọ́ deceive bus stop gan ni wọ́n bí ọ kò síbi tó wọn gbé ọ lọ òun kàn fi ọkọ sẹ́ni a'udhu billah. Ànábì ní èmi ọmọ aburú pẹ̀lú ìyàwó mi o sẹ́rí dáràjà tó ga gidi ni kéèyàn ó lè gbẹ̀rí ìyàwó rẹ̀ jẹ́ èèyàn mélòó nínú yín nìsí ló lè gbẹ̀rí ìyàwó rẹ̀ jẹ́ ọ̀dájú nítorí pé àwọn ìyàwó jẹ́ fẹ́ náà wọ́n á máa gán mọ́ àwọn ọkùnrin ni obìnrin tó yẹ pé ọkàn fẹ́ sọ pé búrẹ́dì tó ń tà fún ẹ búrẹ́dì two hundred ní kìí so ní one fifty ẹ fi fifty naira fún yóò sì ti gbọ́n mọ́ kíkà ìfọ ẹ̀ nílá ẹ mú fifty naira wá sẹ́rù eléyìí náà ọ wà lọ gbà gbọ́ ìdíyàwó rẹ̀ ń tó ń jẹ báwọn kọ́sọ́mà ṣe ń bọ̀ ló ti mújó à báàríkà rẹ̀ ò ẹ báàríkà sẹ́rù àwọn eléyìí ẹ lọ́kùnrin. irú àwọn eléyìí lọ́wọ́ á lo bìlíìbù ó bìlíìbù ti ọ̀dà tàbí ìyàwó ẹ̀ tó ṣe pé bẹ́ẹ̀ bá ti wọlé lálálẹ́ ọba pé ń chaàtì náà ni kí ló ń tà ó ní kí ló kàn ẹ́ ẹ wàláhì mùsùlùmí sírù àwọn eléyìí lẹ́gbàgbọ́ wọ́n èmi mo jẹ́rìí ìyàwó mi ọmọ ẹ̀yìn mo ti ọ pé òpònú dèdè òpònú kìí wọ́n bá àwọn èèyàn mi lọ ńgbà wọn bá mú lọ tẹsẹ̀ torí ìgbà náà ló tó gbọ́n sínú àwọn ilé lágbàgbọ́ wọ́n ti ẹ̀ lọ́kàn nílùú kan ọkọ̀ yẹn ló ń rìpọ́ọ̀tù ó ní gbogbo ìgbà tó bá ti darí délé lálẹ́ lẹ́yìn òun ìpẹ́ tẹ̀sí mọ́ pọ́kùnrin tí ìbá àwọn àpò ìwọ náà kíyèsí wa rẹ kí lọ́wọ́ máa ṣe tẹ́lẹ̀ tó tó ṣe má ìwà burúkú wo ló gbé wọ̀ tòǹtìkẹ́ ń gbà mí iná ọkùnrin náà ti ń wáyàwó mi ni o ní ṣe ń pẹ́ lóde o ẹ̀hẹ́n a sì ti sọ pé kò ní ìdíkọ́ ọmọ apẹ́ lóde torí pé ọfẹ́ fẹ́ yàwó mi mo fẹ́ fẹ́ ọ ṣe díkọ́ ọmọ apẹ́ lóde mo fẹ́ fẹ́ ọ ọgbà àbọ̀ ọgbà mọ́ gbà gbàṣíkè nọ́mbà òkè àrètí mọ́kànlá lọ pé kí lẹ́ fẹ́ pé kí kọlẹ́tù ọ̀lẹ́lẹ́ tó eléyìí wọn gbọ́ kókó tó wà ń bẹ́ẹ̀ nu kí á lọ́ máa pẹ́ lóde sí á ńgbà tí sọ máa ta so ńgbà tí a tó wá mọ̀ bá wọn á ní tó máa ti délé wọn sábà pé àwọn ò jáde yóò sá máa jáde yẹ̀yẹ́ yìí náà ọlọ́run wá sí wọn á wádìí tuntun wọn á gẹ́tì pé ẹnìkan náà ẹnìkan jọ ṣe tíṣà ní sukùl tíyàwó yẹn ti ń tíṣì ni wọ́n jọ tún ṣáàtì tó bá sì jáde ńlé láago méje aago márùn rọ̀lẹ́ wọn tó padà dé láti sùkúù ok gbogbo chaati chaati chaati tẹ ẹfẹnu cha kò tó ẹtú fẹ́ fọwọ́ ṣe kí ni tiktak tiktak tiktak pẹ̀lú tẹlifóònù eléyìí náà ó nígbà mi yóò ṣe wọ aago mẹ́wàá aago mọ́kànlá aa tòmọ iná rọjòlá mọtẹhẹmù bẹẹ ọkùnrin tó ń náà ti níyàwó ṣerú eléyìí lọ́gbẹ̀rì rẹ̀ jẹ́ náà tọ́ ọ bá jẹ́rìí irú wọn ó ti tọ́ gò obìnrin tí wọ́n lè gbẹ̀rì rẹ̀ jẹ́ pàápàá pẹ̀lú àǹsẹ̀tì yẹ̀yẹ́ yìí nísìn àti táàtì òsè táàtì yẹ̀yẹ́ yìí obìnrin tí wọ́n gbẹ̀rì rẹ̀ jẹ́ wà láyọ̀ ọmọdé rẹ̀ obìnrin tó yẹ kó mú fóònù lọ oníṣàwò fóònù ah kí ló fẹ́ gba fóònù mi sí ah èmi ọkọ rẹ nì ó yẹ kí wọn àìsàtù láti mọta ní pé ọ̀tá ló ń pè é sẹ́yìn lè tú fóònù ìyàwó yín bẹ́ẹ̀ tú lẹ́yìn rẹ̀ tẹ́lómi bá ti lè tú lójú ìyàwó tiẹ̀ bá ìyàwó ọ̀ràn rí ni tẹ́ wọ́n á mí ní kó ń sekúse lólúwa rẹ̀ ni tẹ́ kọ́kùnrin mólúwa rẹ̀ lórí ni dérò àwọn eléyìí lọ́jẹ̀ rí lédè kúkúrú bàbá tíyàwó rẹ̀ ń ṣáàtì ẹ̀ máa ń tọ́ padà ṣẹlẹ̀ ní ìjọ kan tẹ́ pé ọlọ́run aláàánú ni gbogbo ntẹ̀ máa ń ṣe láyé ẹ máa retí jọ́dá ti rí yàn bàtú ọkùnrin yẹn ní tẹlifóònù tí máa dàbí pàǹdà o tí wọ́n fi chaati ni lòun lò ń jẹ ó fi hàn mí ó wá níjọ́ yẹn ìgbà tó lọ́wọ́ bó tu àṣírí ìyàwó òun náà bá pẹ́ lóde tó ten àbí after ten ló ń sá wọlé òun bá bá pé ìyàwó ti sùn lọ́ọ́ ó sì fi fóònù lẹ̀ wọ́n ní tó bá ti chaati tán yín máa parẹ́ ni ọlọ́run wa ní kó rántí tọjọ́ yìí kó parẹ́ tó orún fi gbé lọ alhamdulillah wọ́n wá bá ń bẹ̀ i love you more than you are my kìnìkan you are my kìnìkan irú àwọn bèbí rondórondó tí wọ́n máa yà sínú fóònù dẹ́yìn dámọ̀ wọ́n tún láwọn bèbí kan wọ́n lẹ́nu kan tó bá sẹnu báyìí ó túmọ̀ sí báyìí tó bá tún sẹnu báyìí ó wá dọ́bù rẹ̀ ó gbé fún un ah arákùnrin bá ní mùsùlùmí bá kò yí o ó ní òun náà bá pretend àmọ́ òun ti kọ́kọ́ download gbogbo mẹ́sẹ̀gì yẹn òun ti gbé sórí fóònù tòun gbogbo ìtọ́jú ọ̀rọ̀ tó kọ́ ó ní òun ọ̀parí gbàtó di ibi tó wàn obìnrin yẹn bá tají the first thing tó kọ́ ṣe ni kó lọ mú fóònù ó bá delete gbogbo àwọn mẹ́sẹ̀gì gbàtó delete mẹ́sẹ̀gì òun sá ń fojú kan wò bí gbàtó ń sùn so ó bá wa sùn sẹ́gbẹ̀ẹ́ òun mùnáfíkà ó dì mọ́ òun òun sá ń ṣèṣe pé ó dì márọ́ dì márọ́ èmi kọ́ lọ́ọ́ tàn at the end of the day. nígbà tí ilẹ̀ wa mọ sọ pé tí ah, alágbájá tí wọ́n bá ya bèbí tó ṣe báyìí àbí èso ṣe báyìí kí ni túmọ̀ ẹ̀mí ọ̀ma aró oko ni mí ìgbà túmọ̀ olómi ò rírí kò sínú android rẹ gbọ́dọ̀ náà ló kò sínú tèmi oníṣà ti ń gẹ́tì pé kìnnìkan fẹ́ ṣẹlẹ̀ ọ̀dà kò sí wàhálà ó nígbà tí ó dẹ̀yìn àtúbà mo bá ọ̀kan náà àwọn. yóò Titi máa ṣáàtì pé tí bèbí bá sẹnu báyìí kí ni túmọ̀ rẹ̀ kí ni ah i love you nìyẹn wọ́n bá tún ṣe báyìí i need you nìyẹn wọ́n bá tún ṣe ah pé ooo àwọn òbí lẹ́ ó ní orí òun sì fẹ́ fò lọ ìyàwó tòun tó ti bí àwọn ọmọ fóun ní ń dárò nǹkan yìí wò lédè kúkúrú bàbá náà bá sojú abẹ́ ń kó pé mẹ́sẹ̀gì yìí bá ń kà á ńgbà tó ti rí i pé tó ń kọ́ ni ẹ títí ẹ̀fẹ́ ọmọ oyè burúkú ni ó ṣètọ́n kíní kan. bọ́sà ti lọ gbẹ́dọ̀ nínú ẹ dákun obìnrin wo lẹ fẹ́ jẹ́rìí fún obìnrin wo gan kọ́lọ̀ ń dáhùn obìnrin ọ̀dà ni kì í ṣe pé ẹ máa jẹ́rìí tọ́ máa tanra rẹ jẹ́ tẹnu rẹ ọmọ ọhún sẹ lórí pọ́ǹ jẹ́rìí fún ta ni ìjẹ́ kó ń lọ́ mọ tó ń ṣe pàápàá pẹ̀lú fóònù wọn yìí báyìí nìsí pẹ̀lú fóònù wọn yìí báyìí nìsí sẹ́mi pé fóònù yìí gan àkóbá tó tó ọ̀fẹ́ sí sọ̀túnlẹ̀sì tó bá tẹ eleven digit number yọ dọ́dọ̀ ẹnìkan àbí òní dọ́dọ̀ rẹ̀ yọ dọ́dọ̀ rẹ̀ ẹ̀yin mẹ́yẹ látàrí àwa náà ní fóònù àwa náà gbé fóònù ká tí ó jẹ́ kí ẹni tí ó jẹ́ ọkùnrin ọlọ́kùnrin ti ṣèṣì péyàwó rẹ̀ rí àbí ọ̀sẹ̀ lẹ̀ rí táwọn náà pé tọ́gbẹ́ òkè tí kù kan ní pè lọ́nà tí ẹ̀ ló bó ṣe gbọ́ òun obìnrin kẹ́yìn ẹ̀ ló ṣe ok number one yóò rẹ́gísítà rẹ̀ from time to time yóò máa fi fóònù yọ lẹ́nu yóò máa fi fóònù yọ lẹ́nu pérérém pérérém pérérém báyà yóò tún gbé tí wọ́n bá lákèjì wọ́n á máa fọgbọ́n fi gbígbọ́ sáláì gbọ́ pé ta ló ń pè ọ yẹn bí bàbá ẹ̀ ni àbí yẹ ẹ nìkan ló ń fi fóònù yọ ọmọlẹ bóòlù ti fún nọ́mbà ẹ yéésì tó ń ná gẹrẹ o wọn máa ṣe bí baba sùgọ́mù báwo ló ṣe rí nọ́mbà ẹ ẹ òun ọmọ bó ṣe jálù òun síìmù yẹn mú àmì mo rò pé yé wa yéésì tẹ́ ẹ̀ máa ṣe bí nàgẹrẹ mo rò pé yé yín torí pé ẹni tó ti gẹ́ẹ̀tì nọ́mbà rẹ̀ kò ní jẹ́ gbádùn láyé yìí ma rọpọlọpọ omi ìbàjẹ́ ní sàn nínú ẹ̀jẹ̀ o wàláhì wọn lè ṣe sábàbí tóbìnrin mi ò fi lùzù lé ọkọ ẹ máa tóbìnrin mi bá nu sẹ́ẹ̀tì rẹ ni ẹ máa tó bá nu sẹ́ẹ̀tì rẹ ni wípé i'm very grateful for what you did to me yesterday it was so lovely i really love you wàláhì nǹkan kan ò sì ṣẹlẹ̀ láàrin rẹ àtẹnìkankan wọ́n ti sẹ́ndì mẹ́sẹ̀gì mi irú bí bàbá yìí ṣe wá pò ń mú fóònù ìyàwó òun ẹ̀yin wá múrù rẹ̀ bá rú ẹ̀ kí lẹ́sẹ̀ à orí yín ó ti dé sámà keje <laughs> wàláhì wọ́n ti fi lóbìnrin mi kó lè ọkọ bẹ́ẹ̀ tí o sì mẹ́ni kankan tí kankan pápọ̀ pẹ̀lẹ́ nìkan kọ́dà ń gbà mí ọ̀rẹ́bìnrin ní máa fún ẹni tí ó tí wọ́n jẹ́ pé kí wọ́n sẹ́ndì rẹ̀ ru mẹ́sẹ̀gì yẹn lọ́nà tó ṣe pé tí wọ́n bá wádìí nọ́mbà tó sẹ́ndì ẹ̀ tẹ̀mọ̀ pé wọn ò tí ì dìvẹ́lọ́pù fóònù débi pé o lè sẹ́ndì mẹ́sẹ́jì tó gbé nọ́mbà pamọ́ lọ́nà tó bá tírèsì ẹni tó sẹ́ndì mẹ́sẹ́jì yẹn wọ́n padà rí pọ́kùnrin lọ dáhùn ọkùnrin ó ti sọ pé yẹ́ẹ̀s ntúmọ̀ wá iná ni mo rí torí ẹ̀ ló ti jẹ́ pé wàláì tó bá ṣèṣe ó yẹ pé àwọn obìnrin wọ́n sọ̀rọ̀ kọba ti dáa jù ṣùgbọ́n àwọn obìnrin wọn ní wọn ní kan agídí ní jẹ́ níjọ́ tí ń bọ̀ wálé ayé three over four rẹ̀ ọ̀dọ̀ wọn ló jókòó one over four lọ́wọ́ asọ́dọ̀ ọkùnrin ní tí wọ́n ń pè ní kíni agídí obìnrin máa ń lo tí ó sì wúlò ńgbà mi òun náà náà ni òṣìṣẹ́

ọkùnrin lọ́kọ lẹ́tà sí ọmọ ayman asalaamu aleykum hi <laughs> subhanallah tí wọ́n bá ríru rẹ̀ tó pàtẹ́wọ́ fún very good very good kọ́ good very ni so gbogbo orú nǹkan wàláhì àwọn obìnrin àfikún bẹ̀rù ọlọ́run láyé wa tá a wà ní ìjẹ́rù ń dáná bí sọ yìí tí ó lè free lẹ́nu ọkùnrin láti sọ pé mo gba mi gbọ́ ẹ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ obìnrin ọkọ wọn bẹ́ẹ̀ lé wọ́n ń ṣe zìnnà wọn la ambọ̀sibọ́sì ìtọ́kọ rẹ̀ ò sí ń lé gbogbo orú àwọn wáṣẹ́ òfìyàwó bì kan ìwọ́n ń bì kan ọlọ́ni ọ̀sánú ẹ̀ nítorí pé ìwọ́ fìyàwó lọ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ṣe zìnnà ló fìyàwó lẹ̀ fún ọ àìmáyé irú rẹ̀ ti sọ̀sẹ́rù eléyìí lọ́sọ̀kọ́ ọgbẹ̀rí rẹ̀ jẹ́ àbẹ́ni tó ṣe pé bọ́kọ ṣe ń jáde ńlé nísinsìlẹ̀kùn fálì bí àwọn tí ń sọ pé ní ọmọ márùn yìí o méjì ń tiwọ́ ọkọ mẹ́ta ti bàbá aláàánú mi ni ká ní bàbá aláàánú rẹ̀ ó nígbà tí ìyá ń já wọn ṣiṣẹ́ bọ́ lọ́wọ́ ọkọ òun ní ń fáwọn lóúnjẹ táwọn ń jẹ so and nothing goes for nothing tó ń gbà tó ti jẹ́ pé ń fún àwọn lóúnjẹ òun náà bá ń ṣe ni òun náà bá ń fún àwọn tẹ́ gbàgbọ́ mi tó torí ẹ̀ ló ti jẹ́ pé kọ́lọ́mọ bọ́ dákun kọ́ sànù wa àbófinrin tó jẹ́ pé ẹnìkan ní ti ń wá tẹ́lẹ̀ kótó wa di kọjá mọ́ ọ lọ́wọ́ kan àti wọ́n ti máa pera wọn pẹ̀lú ẹni tí ó wá àtijọ́ kan lọ́wọ́ gbé fóònù lọ́wọ́ gbé fọkọ pé ẹ a bá ní kí ẹ sálámà sí tani àní ẹ sálámà ná ọlọ́mọdé àgọ́ àní ẹ ná ní náà ó ní ọ̀ tó fẹ́ fẹ́ mi tẹ́lẹ̀ a <laughs> subhanallah ìwọ tún ní nọ́mbà rẹ̀ lọ́dọ̀ ni.

wọn á sọ ẹlẹ́hà mọ́nù ẹlẹ́hà ẹni à bọ́kọ rẹ̀ bá wà lé nìkan ní máa bójú bọ́kọ bá ti sí lé ńkọ́ kéèkó sẹ́rù ẹni tó gbẹ̀rì rẹ̀ jẹ́ nù ṣé ọgbẹ̀rì rẹ̀ jẹ́ ẹni tó mọ́lọ́kadà lẹ́yìn ẹ̀ dáhùn rẹ̀ jẹ́ à ọlọ́mọdé ọlọ́mọdé agbẹ̀rì kẹ́rì jẹ́ tó gbogbo àwọn nǹkan ó lójú ọkùnrin tó lè sọ pé ìyàwó tèmi ò èmi ọ̀ olójú rẹ̀ sọmọ pé ńgbà tẹ̀yìn lẹ́yìn sẹ́sìn yìí nìyí lọ́wọ́ ọgbà tí àwọn yín bá wà pẹ̀lú yín tẹ́yìn náà ti wà pẹ̀lú rẹ̀ ẹ lè má gbẹ̀rí wọn jẹ́ fa by the time tí àwọn yín bá sọ fún un lọ sílé lọ́dọ̀ àwọn èèyàn òun tẹ́ lè gbẹ̀rí rẹ̀ jẹ́ tẹ́ lè gbẹ̀rí rẹ̀ jẹ́ o tò nítorí pé ń bẹ̀ yẹn wọ́n lè tú láti rẹ̀ ṣe ń jẹ́ ọ̀tọ̀ yà àwọn alábàágbé wa ó tún máa bójú wájú wọn ọ́ kọ̀rọ̀ yé wa tó ti lọ gbẹ̀rí rẹ̀ jẹ́ tọ́wọ́n pé àwọn bàbá rẹ̀ àtàwọn màmá rẹ̀ táwọn ń bá yí làwọn náà fẹ́ kọ́ máa wọ́n máa ṣe kí ni kọ́ máa ṣe. torí délé anábì sallallahu alaihi wasallam ó ní wallahi ma alimtu ala ahli illa khayra walaqad dhakaru rajulan ma alimtu alayhi illa khayra wọ́n sì ti dárúkọ ọkùnrin kan wọ́n lòun àti ìyàwó mi wọ́n jọ sí ránù èmi ọ̀mọ́ àwọn ọ̀rẹ́ yín àwọn tí tẹlẹ fún àwọn fún ìpè ọ̀rẹ́ mi lágbára o lè ro aburú ro ìyàwó mi à ọlọ́ọ̀ni ọ̀ jẹ́rìí mú kalu sáwọn ọlọ́lá ẹ̀hẹ́n torí pé nìsín ìgbà tí wàá jáde tọ́rẹ́ rẹ ń wẹ̀yìn rẹ wọ́n jọ ní nǹkan kan tó. So, wọ́n kẹ̀dọ̀ wúra wọn ni ìyàwó bá yín mú sí ọkọ rẹ̀ pé sùúti <laughs> sùúti kọ́mẹ́ntì lọ wọ́n láti máa tẹ̀lé lọ i love you ẹ́ you love who ìyẹn ni kọ́ rí ọkọ àìmọye irú ẹ̀ àìmọye ọ̀rẹ́ ọkọ náà tí wọ́n máa sọ pé irú ìyàwó rẹ̀ ó mú lọ́kì rẹ̀ ó ẹ́ ṣé ó yẹ ká sọ̀rọ̀ ẹ́ débẹ̀ ẹ ká sọ̀rọ̀ ẹ débi pé òmúlọ́kìyà orí ẹ̀ dàrú ni sọ́ọ̀sọ́ ni àbọ̀jábọ̀ <laughs> torí ẹni tí bá ti ń bọ sọ̀rọ̀ ọ̀rọ̀ sọmọ fún wọn náà ọkàn rẹ ó ti bẹ̀rẹ̀ sí ní pé ẹ ẹ sáà ní kókó lẹ́yìn <laughs> torí de eléyìí ibo lẹ tún wá wọ̀ láyé tí wọn fi fóònù lé abẹ bá tẹ́jì síìmù tọ ọ̀rẹ́ tí wọn máa sọ gbogbo rọbìṣì máa ń bọ́ lẹ́sẹ̀ lè jẹ́rìí àbí ọ̀rẹ́ tíyàwó rẹ̀ náà sọ pé à ah, bàbá kú dín náìtì o ah sani baba kú dín náà ọ̀rẹ́ yíyan ni ọ̀ náìtì kó ló náìtì kí lẹ́jọ́ dàpọ̀ mọ̀ọ́kàn ma máa wò wọ́n kọ́ padà sẹ́nu ẹ̀ tó bá tún sọ̀rọ̀ ẹ̀ ọ̀kàndínyọ̀ yéésì pé wọn náà wà á ná gẹ̀rẹ̀ pé ah, náìtì èèyàn dáadáa náà kí ló pa yín pọ̀ ó ti da sírọ́ọ̀fù fún kí ló da yín pọ̀ tọ́ba ti sọ̀rọ̀ ìwọ̀n mọ̀ pa ìsọ bẹ́ẹ̀ tọ́ba so ẹ̀rí para rẹ̀ ọba lẹ̀ ṣebí ìyá rẹ̀ ń ṣe ń sọnù lọ́dọ̀ bàbá rẹ̀ tó ń fi dòní oná abẹ́rẹ́ sí sẹ́ǹsì aburú tó wà ní ọ̀rọ̀ ọkùnrin ò gbọ́dọ̀ ròyìn ọkùnrin míì fọ́kọ rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin ò sì gbọ́dọ̀ ròyìn obìnrin míì fún ìyàwó rẹ̀ eléyìí kọ́ ìdá islam ẹ gbọ́dọ̀ ròyìn obìnrin míì níwájú ìyàwó yín gẹ́gẹ́ bí ìyàwó yín ò sì gbọ́dọ̀ ròyìn ọkùnrin míì níwájú tìǹ yín máa da lérú ni ẹjẹ́ ọ̀dà sáyè tiẹ̀ kọ̀ọ̀kan yín hẹ́n tó ọkùnrin míì náà ò sì gbọ́n irú obìnrin tí wọ́n fẹ́ fẹ́ nìsín àbí òyìn ọ́ irú àwọn obìnrin tí à ọ yẹ kí àwọ pamọ́ lẹ́nu sẹ́mi mo fẹ́ fẹ́ àwọn abẹ́yìn ẹ dákun ẹ jẹ́ because irú obìnrin tí mo fẹ́ fẹ́ nìsín wọ dàbí bẹ́ẹ̀ mọ́kàtà ìṣiṣẹ́ ọ́ni àṣìṣẹ́ nìwọ̀ yìí gbogbo ẹ̀ ló ti kó nú so ntí ọba wa mú ọkùnrin máa dangrèdì ìyàwó rẹ̀ ìyàwó ọ̀gbọ́dọ̀ fàyè gbá nítorí pé tọ́ọ̀bá ti jámọ̀ nǹkan kan mọ́ lójú ọkọ rẹ̀ kọ́pá lẹ́rù mọ́ni yọ pọ̀ síbi aṣọ tó ti gbóni torí ẹ tẹ̀yìn àtìyàwó yín bá wà ẹ gbọ́dọ̀ kódà tẹ́ bá níyàwó méjì mẹ́ta ẹ gbọ́dọ̀ ròyìn ìyàwó kan níwájú ìyàwó kan o ọwọ́ kọ́ mọ oúnjẹ ẹsẹ̀ ọlọ́wọ́ síbí ni tó o bá sọ ó jìyà rẹ̀ fúngbà pípẹ́ má sọ̀rọ̀ ẹnìkan kán dáadáa lójú ẹnìkan má sì bẹ ẹnìkan jẹ́ lójú ẹnìkan obìnrin kan ọ̀bọ obìnrin kan ní bísínẹ́sì papọ̀ kọ́dà nu ọkàn rẹ̀ ńlá ana ni tọ́wọ́ bá gbèsè ayé oúnjẹ. so therefore ọ̀ sọ̀rọ̀ obìnrin kan dáadáa lójú ìyàwó rẹ̀ tó bá kọ́rọ̀ àwọn màmá ni ọ̀rọ̀ àwọn àǹtí rẹ̀ ọ̀rọ̀ àwọn àbúrò rẹ̀ kò burú mẹ́ni tó lè fẹ́ àbẹ́ni tó ti fẹ́ má sọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lóbìnrin má sí àfi tó bá kọ́rọ̀ bàbá rẹ̀ ló fẹ́ sọ bọ́yọ̀kọ̀ rẹ fẹ́ yọ̀dọ̀ márùn tó pàṣẹ sọ́dọ̀ àwọn fámìlì rẹ̀ tọ́ tá a lẹni náà lónìí tó lè gbẹ̀rí ọ̀rẹ́ rẹ̀ jẹ́ wa ma kana yadkhulu ala ahli illa ma'i arákùnrin yóò kọ wọlé lọ báwọn ìyàwó mi rí njọ́ kan láì jẹ́ kó mi lẹ́yìn ẹ̀kọ́ ńlá tó nù à ń wọlé olé tóbìnrin wà. láì jẹ́ pẹ̀lú bàbá lé aburú ni o kí ni bẹ́ẹ̀nbẹ́ kí ni ò sí bẹ́ẹ̀ nítorí pé sẹ́ńbà ti ràn aburú mọ́ ó ní láéláé ẹ sì a ọ̀gá ni wọ́n nínú ọ̀gá ni wọ́n nínú kádẹ́tì tóbìnrin bá rí i pé ẹnìkan ti jọ̀rọ̀ ẹ̀yìn kò ni tó sì rí i pé ìmọ̀ràn tó bá ti dá yín ẹ máa gbọ́ even though lọ́pọ̀lọpọ̀ gbà kìí favour àwọn tó ya ọ̀rẹ́ o èdè nínú tó easy jù ní fóbìnrin nínú tó easy jù ní fóbìnrin èèyàn kàn máa sọ̀rọ̀ rẹ̀ dáadáa ẹ bàbá arábá ọkùnrin ni bàbá arábá ó ti mí lọ́dún bàbá arábá fò kí ni bàbá arábá ti yọ sọ yorùbá lẹ́bù ni òǹtẹ́lì òǹtẹ́lì báwo <laughs> ẹ náà tí wọ́n bá sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀fẹ́ ìfẹ́ gbádùn mọ́ bàbá arafa kíkọ́ ọkùnrin burúkú ni burúkú láti ọkùnrin dáti dáti èèyàn rádaràda bàbá arafa òfin lè délé ọmọláyé yìí yọ da àárín yín rú pátápátá ni torí ẹ yọtọlú yọtọlú ìwọ̀nba nílé olé o. yàwó yàwó kódà tí ìwà àtọ̀rẹ́ rẹ bá jáde mọ́tò lẹ́wọ́ fẹ́ gbé lọ táyà wa ọ̀rẹ́ rẹ wá gbàgbé kí inú lé ọ̀rẹ́ rẹ wá wá bí ó ti ti gbé táyà òkè kó wá ní wọlé gba kí mọ́tò wa ọlọ́mọdé ìwọ gba kí mọ́tò wa dénú àmójútó táyà mo yé wa táyà pé kí ló ṣe mo rò pé yé àmọ́ ìyàwó ń gán à pé ọ̀rẹ́ yín gbà tí ẹni kọ́ wá gba kí lẹ́ẹ̀kan ẹ̀ gbọ́n tí ń ṣe ni ó ní i love you ẹ́ sọmọ pé àárín yín dàrú nù tontori obìnrin ọ̀rọ̀ ọ̀rùn fún wọn bàjẹ́ gbogbo wọn ló létè o àyàfi tí wọn bá fẹ́ lò gbogbo obìnrin ló létè kò sí pé lámọ́ rahimallah gbogbo wọn general ni general general general level gbogbo wọn kátàkátà tó bá fẹ́ kó bọ́ ní ìsìn péré ni torí de eléyìí má wọlé lọ bóbìnrin olóbìnrin o láì jẹ́ pẹ̀lú ọkọ rẹ̀ anabi sallallahu alaihi wasallam ó láwọn nǹkan tó fi ń lórí pé ntó nílẹ̀ rí ó ju táwọn mùsùlùmí yòókù ní lọ lórí ipá ìṣó ṣèṣì náà nítorí pé abánigbé mọ́mọ́ wẹ̀ ní kọ́ ọ̀tẹ̀ ẹni nù àmọ́ nítorí sùúrù ànábì sallallahu alaihi wasallam àmúmára rẹ̀ ìdépẹ̀lẹ́ rẹ̀ èrò dáadáa tí máa ń rò sọ́lọ̀ àti gbígbàgbọ́ tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ òun lẹni tó pé jù níbi ká ṣe sùúrù àti níbi ká ṣàmúmára àti níbi ká ṣe ká dáadáa sí ọlọ́run ọba wa ẹlẹ́dàá wa ní ló ṣe ṣe sùúrù dìgbà tí wáhàyè tó dé ní ṣe sọ wípé kálukú ọmọ àtúkà àìṣe òṣè kankan ọkàn sọ̀rọ̀ tó sọ ni ìgbà tí wa tó ojú ànábì tutù ọkàn rẹ̀ ipò anabi tún ga sí ọwọ́ ahàn bí ọlọ́run ẹlẹ́dàá ti fi ka anabi rẹ̀ fún àti bọ́lá wọn bá ti ṣe ní àmójútó lórí ọ̀rọ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ní ìgbà tí wàhálì sọ̀kalẹ̀ pé àìsí ọ̀sẹ̀ dìnnà anabi pa gbogbo àwọn ẹni tó dìnnà ọ̀pọ̀ aláṣẹ pé kí gbogbo wọn ní ara rọrùn láti jìyà rẹ̀ ẹnu ló gbogbo ara ló ń jìyà rẹ̀ ẹgbẹ́ yìí máa ṣeré ọlọ́run lọ́mọ iye tí wọ́n ti ṣe lónìí tó àwọn àwọn òkú ibi tẹ ọ àwọn èlò sẹríà ó tún ní alihamudulilà à ọ̀ndàrán ẹjọ́ ọdẹjọ́ gbèǹde ni sẹ́mi pé èyí ní tọrọ ní ti tọrọ ó ń zìnà aṣẹ́wó bàtà ọmọ ajá ó dúpẹ́ fọlọ́ èmi sọ ọmọ ajá táwa ajá gbogbo eléyàn ti ń pẹ́ lómi lọ́mọ ọlọ́run sì ní tí ọba ti mẹ́lẹ́rì mẹ́rin wa wàá jẹ ọgọ́rin ẹgbà. ọ̀dà kí ló dé sànàbí sallallahu alaihi tí sọ pé ẹ àìmọ̀kan ló mú wọn ṣe bẹ́ẹ̀ ẹjẹ́ àfihàn lẹ̀ káyé àfihàn ọlọ́mọdé ẹ jẹ náà ẹ jẹ náà ẹgbà yọjẹgbẹ kan. torí tó bá lẹ́nu méjì gbogbo nínà kan tẹ́ bá nà wọn kíkà mélòó láta méjì wọn nà wọn tí wọn tọ̀ wọn lára gbà lọ́nà tó ti pé lọ́la tó bá fẹ́ fẹ́ nu wa rọ yọ ọmọ ẹran tì ẹ ètò ìmọ̀ jẹ́ńdò ni ò tí kò mẹ́ tó sì tún yẹ kí n tó fẹ́ nu wa rọ tì mí ti dá a pọ̀ ó tún ní ẹ má nà wọn kọ̀rọ̀ o. وليشهد عذابهما طائفة من المؤمنين لو تتاي أكن ليه تيكو كالين جو جو جمعة أي يامتي لوليو abẹ́ fi sampo kan hàn yín abẹ́ gẹ̀ẹ́sì ẹ̀ tó wọ́n ti di wá mú àbá wọ́n bẹ̀rẹ̀ sí tó ń dáwé ìsún wọn la wọ́n bẹ̀rẹ̀ sí tó sún wọn la bókébókú ó kú fórí ara rẹ̀ ni torí kí lọ́pàá òfin ọlọ subahánàlá tọ ẹnu rẹ kọ́ mọ́ pọ́ mọ́ bẹ̀nu wà rọ yọ pọ́ kó fàálẹ̀ ika hẹ́ẹ̀dà bẹ́ẹ̀ lànà bí sọ fún muhammed bin jabir sọ̀rọ̀ abẹ́lẹ̀ wà iná lọ́mọ akọ́dún nàbí máa ní sẹ́kẹ́lẹ́ mọ́ bẹ́ẹ̀ sọ́nà ó sì wa lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí ó ní ó ní sàkìlẹ́tìkọ̀ ọ̀mù ọ̀ọ́dà kan ọ̀ọ́dà kan ṣé nǹkan kan bẹ tí ó mú àwọn àti àwọn èèyàn sínú náà lọ́gbàgbà gba ojú wọn àbí gba ọkàn àyà wọn bí èèbá tẹ̀ntẹ̀nu wọn fà fún wọn bí ẹnu ni ó ṣe sábà bí àtiwọ́ náà jù lànàbì sallallahu alaihi wasallam sọ pé ẹni bá lè sọ ẹnu rẹ̀ fún mi tó sì tún lè sọ abẹ́ rẹ̀ mo fọwọ́ sọ ìyáálé kan fún lálẹ́ jẹ̀mọ́ sọ ẹnu ẹ níbi sọkúsọ sọ ẹnu ẹ níbi ìwíkúwì sọ ẹnu ẹ níbi ìmúkùmù sọ abẹ ẹ níbi ìṣekúṣe àbí òsè sọjà máa fi kéèyàn sẹ́yìn ju rẹ gbogbo ń zìnà láyé ọkọkọ tú kẹ̀kẹ́ ojú rẹ lẹ tẹ bá ti yọ ìjánu kúrò lẹ́yìn ju yín abẹ yín ọmọ alẹ náà àfi tó bá yẹ pé àgùntàn bá bù yín jẹ tó bá ti sọ ojúlẹ̀ fún mímọ́ wọ́wọ́ kú o ǹjẹ́ ò correspond sẹ́wọ̀n pé control switch àyà náà lọ àwọn náà lọ control switch ó signal abẹ́lẹ̀ kan náà tábẹ́ bá le tó bá yarí yóò lòun nígbà àfi kó fóònù ló ń jẹ fóònù òsèlè fún òsèlè fi ẹyin ju gbogbo tó wò yìí tó wà ní fóònù lóúnjẹ ọgbọ́dọ̀ fídì òní. ìdí tí zina fi máa tẹ̀lẹ̀ kò wá sẹ́ni náà láàyè kódà kọjá káàpù tó bá ṣe zina tán dídá lójú wọn máa ń dá tí gbogbo ńṣe ńṣe ńṣe ọmọ sánù tí lèèyàn wà fún wọn náà nítorí pé ńgbà tí ń ṣe bíi kó ṣe zina kó ṣe zina kó ṣe zina yóò máa ṣe bí ìgbà tó ṣe pé wákàtí mẹ́wàá lòun ó sì fi ṣe bàbá ti tìṣẹ́jú mẹ́wàá lọ gbogbo ara bá ti rọ̀ abẹ́rẹ́ nǹkan mẹ́wàá yọ ọmọ ọmọ ah, ah zina ojú òun sì ti tẹ́lẹ̀ náà lọ lára rẹ̀ ńgbà tó ń ṣe tó olùsèzì náà ò lè sèzì náà kọ́ ẹgbẹ́ ńgbà tí sèzì náà ìmánì ti sẹ́kù pẹ̀lú ẹ̀ yẹtù sèzì náà lásán o ìyẹn ni pé ńgbà tó ń bá ń dáràn ìmánì ò ní bẹ pẹ̀lú rẹ̀ ìdínà tó ju ọ̀daràn fi ràn kókó ó ní wala yashrabu al-khamra sharibuha hina yashrabuha wa huwa mu'min ọ̀mùtí náà ní mutí kí imáni ọwọ́ asẹ́kù pẹ̀lú rẹ̀ ńgbà tí mutí kò lè tètè ìdínú tó fi jẹ́ pé ọ̀mùtí ọmọ mutí sóni kò ní rántí ọlọ́ngbà náà nítorí pé by the time tó ṣe one two three ti sálọ. bẹ́ẹ̀ ló lè kí pẹ̀lú ẹ̀ ńgbà kò lè tètè torí pé tí bá ti wà pẹ̀lú ẹ̀ kò ní torí ẹ̀jẹ̀ máa ẹ̀jẹ̀ akéè sára o wọ́n ní wọ́n tiẹ̀ gbà ẹnu kó bá wọn ni ibi táyé bá ń yí lọ láàmú bá wọn yí lọ ó léwu o níta máa ń sọ lèmi náà máa sọ ó mà léwu o sẹ́mi pé yóò kó bá wọn títí dénú sáré ìgbà tí màlẹ́kà bá ṣèbéèrè máa ń rọ́pò wọ́n máa dínú wọ́n máa ń hádà rọ́jòlélẹ́dẹ́ bọ́ọ̀rì kẹ́kẹ́ kọ́ béèrè mẹ́ta náà nínú sàárì wa tálọ́ olúwa rẹ tó gbáyé sí ẹ̀sìn wo ló gbáyé sí tálọ́ ọkùnrin yìí tọ́lọ̀ ọ̀ràn sí i múmìnì ọ̀daràn mùsùlùmí ọ̀daràn àmọ́ mùnáfíkì àti káfíìn àwọn ò ní dáhùn wọ́n ní háà háà sami'tu an-nasa yaquluna shay'an faqultu nítorí mo gbọ́ tara yẹn wí lèmi náà bá wọn wí à ó léwu pé tí wọ́n wí ni mọ̀ bá wọn yóò léwu wọ́n gbọ́dọ̀ kọ́ mọ̀ nípa ẹ̀sìn rẹ̀ èsì pé bí táyé bá yí lọ lọ́mọ bá wọn yí lọ gẹ́gẹ́ bí àṣà àwọn òpònú rárá Ànábì ní la takunu imma ẹ̀mẹ́sẹ̀ jẹ́ bí táyé bá yí lọ láàmú bá wọn yí lọ bí tí wọ́n bá rere á bá wọn rere tí wọ́n bá ń ṣàìdá náà bá wọn ṣàìdá Ànábì rárá tí wọ́n bá rere ṣe rere tí wọ́n bá ń rere ní kẹ́yìn òsì. torí ẹja máa ẹnu wa ẹja sọ ẹnu kó bá wọn kálukú jẹ gba ṣùgbọ́n Abdullahi ibn Ubay ibn Salul tọ́jẹ́ pò nǹkan òun ló forí rẹ̀ rú gbogbo ọràn yìí òun lọ́fẹ̀ẹ́nu dá òun lọ́fẹ̀ẹ́nu kó ibi òun náà gbìn náà wọn náà bàbá yìí kí ló tí ànábì ń bẹ̀rù rẹ̀ ọlọ́mọdé bẹ̀rù bẹ̀rù múnábì tí ọwọ́ tàlẹ̀tàlẹ̀ ọ̀gbun ná ọlọ́mọdé kí á ló dé ànábì ọ̀nà wọn ni nítorí pé ẹ gbà ọ ìpẹ̀sẹ̀ rẹ ni fáwọn ẹni tó dáràn ìpẹ̀sẹ̀ ni fún wa ìgbé ọ̀ràn wọn fúyẹ́ ni fún wa yàtọ̀ sí olórí ibú kọ̀lẹ́tọ̀ sí kápẹ́sẹ̀ rẹ̀ fún kọ̀lọ́kẹ́ rí báwọn ìyẹn náà ní kí èèyàn gbọ́dọ̀ má kàn ṣe wà ń wára kọ́ má ṣe gbónára. pinnu olóyè kan kọ́kọ́ náà gbónú òsè nínà olùdaálẹ̀ ẹ̀ dídìrín téèyàn bá ti nífarabalẹ̀ oríire ò lè pé wọ́n láwọn ẹni tí wọ́n nà wọ́n fi ṣe kí ni wọ́n fi pẹ̀sẹ̀ tiwọn rẹ̀ ni lọ́dọ̀ lọ. abẹ́ni tí wọ́n nà ọ̀ràn tiẹ̀ kọjá parẹ́. ok sẹ́ni kọ́ dara ńlá lò ẹ̀yin náà torí káwọn àlejò pé náà kéṣe eight hundred lọ́ọ̀ ẹ̀fọ́ nù bọ́bá dé eight hundred sẹ́sẹ̀ rẹ̀ ọba parẹ́ sẹ́wọ̀n kẹ́nu tí ó dùn tọ́ nígbà tó ti jẹ́ pé ọlọ́run ti ṣe àdéhùn ìyá ńlá níjọ́ mi kí ló ń fẹ́ máa ìyá ńlá tí wọ́n sọ pé yọ jẹun ó ti tó wọ́n ní tí àrùn ńlá bá gbé ní sálẹ̀ ńkọ́ kéékèèké ó gorí ẹni ní tí ń retí rẹ̀ ju gbogbo eléyìí lọ. wọ́n ní bóyá sábàbí tí wọn ò fi ná ó ní pé ń tètè pé àwọn kan ní máa ń sọ àwa náà máa ń gbọ́ ni àwọn máa ń wí pé a máa gbọ́ pé ọkẹ́ a gbọ́ pé wọ́n wí pé sọmọ pé ń sọ pé agbárí tó lò wọ́n sì sọ wípé laysat hikayatul kufri kufra ẹni tó bá sọ ọ̀rọ̀ tẹ́nìkan tó sọ tó fi di kèfèrí tó ti sọ fáwọn akpẹ́ni sọ ní tó fi di kèfèrí wò ó di kèfèrí.

lọ́nà mi wọ́n sọ pé laysa naqlul kufri kufra ríròyìn ọ̀rọ̀ tẹ́nìkan sọ tó fi di kèfèrí kọ́ sọ́ni di kèfèrí. tọ́ tọ́ arákùnrin yìí wọ́n ní ìdí tí wọn ò fi nàánú torí pé kò sọ pé mi sọ kò sọ lóhùn rẹ̀ rí pé àìjà ṣe zìnà àmọ́ gbọ́ pé àìjà ṣe zìnà wọ́n mọ̀ láwọn rí àyíṣà tó ṣe zina bàt kọ́ àti nínú ẹnìkan àyàfi tó bá ti àlè fúrọ́ọ̀rù ẹnìkan wá bá a ní ìsìn ọ̀sán fún mo ṣe zina sẹ́mi pé ẹni tó bá fọwọ́ ara rẹ̀ sọ nípa ara rẹ̀ kó ń ṣe nǹkan ó ti tó àní ní kọ́ lọ mú ẹlẹ́rìí wa. dalẹ́ni tó kẹran jẹ́ nù sásùn èmi ni. máa parọ́ díẹ̀ díẹ̀ wọ́wọ́ kátó yorùbá lẹ́kùn náà wọ́n kọ́ rọ́ọ̀nù ọmọ bọ́ ọmọ wa kọ́ ń ṣàìdá ẹ̀rí kò tọ́ rẹ̀ ọmọ kílíà náà. alọ́gbọ́n máa létí èmi mọ́ gbẹ́lẹ́. àwọn bàbá bàbá ọmọ tó máa fomi díẹ̀ díẹ̀. ìyẹn ni pé díẹ̀ díẹ̀ wọ́n kọ́ lọ́mọ náà ó ti wá ṣẹlẹ̀ wípé èèyàn bá dáràn tó bá ti sọ pé òun ló ń ṣe wọn yìí kíkọ mẹlẹri wa torí ẹ lófin ṣẹlẹ àgbà pé al-iqraru sayyidul adillah èmi mo ṣe jíjẹ́wọ́ pé mi mo ṣe ń lọ gá gbogbo ẹ̀rí wọn yìí sọ pé kọ lọ mẹlẹri wa ẹni tó bá jẹ́wọ́ bẹ́ẹ̀ mo ṣe zina ó ti dé dandan o á mọ òfin Ọlọ́run ṣe lórí ẹ̀ àbí kó sì jẹ́ pé bẹyìnà ẹlẹ́rìí mẹ́rin wọ́n jẹ́rìí lórí pé àwọn rí lórí pé ń ṣe zìnà lọ́wọ́ kìí ṣe kó fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ kìí ṣe kó ti parí ẹ̀ àbá lórí ẹ̀ ẹ gbọ́dọ̀ kíyèsí o àbá lórí ẹ̀ pé ń ṣe zìnà lọ́wọ́ sọ́hun ló wà ni àbóbìnrin ló wà lókè ọ̀rọ̀ yín ò gbọ́dọ̀ yí padà bẹ́ẹ̀ni kò máa sọ fóbìnrin ló wà lókè nígbà táwọn yòókù bá sọ pé ìsàlẹ̀ lómi wà kó àti ní tí kẹsì mítìn kẹsì máa ń láti kálù Islam fẹ́ sọ sọ iyì àwọn mùsùlùmí sọ nínú kọ́ pé èèyàn sọ pé mi mo ṣe zina àbí kó sì jẹ́ pé a rí àwọn ẹlẹ́rìí mẹ́rin ẹ wá rí tánàbí wa sallallahu alaihi wasallam fi kú kò ya rẹ̀ jẹ́ látàrí pẹ́lẹ́rìí lórí. kọsẹlẹ rí gbogbo àwọn tẹ gbọ́ pé wọ́n sọ lóko pa àbí wọ́n nà lẹ́gba látàrí kí wọ́n ṣe zina àwọn ọlọwọ asọ fúnra wọn àbí kó ti jẹ́ pé ẹnìkan ló sọ pé mo ṣe zina pẹ̀lú ẹnìkan wọ́n yẹ dá zina sí o òun sọ pé òun ṣe zina pẹ̀lú ẹnìkan tọ sẹ́wọ̀n pé òun tó ti sọ pé òun ṣe zina òfin kan ti mú un yóò di ìyá rẹ̀ ó wá sọ pé pẹ̀lẹ́ nìkan ipò lọ́wọ́ ó tún fẹ́ sùn kan ẹlòmíì kó náà ṣe pẹ̀lú òun bákan méjì ni tabadọ́dọ̀ ń tìǹ ó lè sọ pé bẹ́ẹ̀ ni àwọn jọ ṣe zìnà ni àbíkọ́ sọ pé níbo ń bẹ̀ ọ̀parọ́ mọ́ mi ni sẹ́wọ̀n pé níbo ń bẹ̀ ọ̀parọ́ mọ́ mi ni yóò di ìyá tó lò ń ṣe yóò tún di ìyá ìrọ̀tọ̀ pamọ́ ẹ̀ wọ́n àmọ́ náà ló fi jẹ́ pé ẹ̀yìn wò islam ti dà jù gbogbo àwọn tó múra ọ̀ra wa alùpàmìdí ìyàwó obìnrin máàrì ọkùnrin wọn múra wa wọn làwọn ṣe zina ẹ fà wọn mọ́. sì ń sọ fún máàrì pé a kí ni ọwọ́ abá anabi báyìí ànábì yẹra ó tún wá bá báyìí anabi àwọn ṣe tún yẹra ó tún wá níwájú tún anabini ni orí rẹ ti dàrú rí ni olórí òun ọ̀dàrú òun gbádùn á ọmọ tí ń jẹ́ zina pé o kí abẹ́ gbọ́nú abẹ́ tiẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ọyẹ lọ́kọ̀ ma ọyẹ lọ́kọ̀ ma arákùnrin yìí ń sọ pé zina ẹ̀wọ̀n ni anikitaha anikitaha o kí abẹ́ tiẹ̀ gbọ́nú anábì ò sì bí léèrè kóbìnrin wo lẹ́jọ́ ṣe zina òun ṣe zina ló wí ó sọ pé mo bẹ́ẹ̀ nìkan ṣe zina torí rẹ̀ wọ́n yẹn tún sùn désàlẹ̀ kòkò nípa arú ọ̀rọ̀ báyìí pé ta lọ wá bá ṣe zina lọ mú náà wá tọ́ ma dájọ́ kẹjọ́ ńgbà tó mẹjọ́ dá sòsẹ́ ma kó lọ́ọ́ ajẹ́wọ́ nìsín ẹ̀ límítì ẹ̀ lórí ẹ̀ torí ẹni tí ọlọ́run bá bò láti rí kò ní ìdí tó àṣírí ara rẹ̀ àmọ́ o yóò ti wá mọ̀ pé yawm al-qiyama wọ́n mọ̀ abẹ́ tahta al-mashi'a lábẹ́ bọ́lọ̀ ń bá ti fẹ́ tọ́ọ̀bù abẹ́bẹ́ lábẹ́ bọ́lọ̀ ń ti fẹ́ kó tètè wá wá kọ́nà clear látàyè torí kàfàrà ní tọ́ba ti dìyà ní ìfẹsẹ̀ zina mani yà tètè wá di ààrẹ bí wọ́n bá pọ́ náà ní kó kúkú jẹ́jẹ́ rẹ̀ bí wọ́n bá sì nà náà ní kó kúkú mọ̀ rẹ̀ lé wàhálà kẹlẹ̀. àmọ́ èyí tí wọ́n fẹ́ fàyọ ni pé ìtọ́jú ọkùnrin wọn ò ní kọ́ lọ mọ́kùnrin tó ṣe zìnà wa èyí tó dóbìnrin wọn ò ní kọ́ lọ mọ́kùnrin ṣe wa mo rò pé yẹ ayáfẹ́ nìkan bàbá kan ni òun wá pẹ̀lú ọmọ rẹ̀ kan ó lọ́mọ mi ń ọmọ òun yìí ọwọ́ abáyàwó rẹ̀ ṣe ike sàgbé bàbá náà ó ti fẹnu dáràn bọ̀ ó ní ọmọ òun bá ìyàwó eléyìí ṣe zina sàgbé kí tọ́mọ bá ń bàbá ti kọ́kọ́ dáràn ọmọ bàbá rọ wá béèrè àwọn pé kí la lè ṣe ọmọ òun tó ṣe yìí ó ní ra ọmọ òun ló ń ti wá san òun anabi kí ni kí ni dáná ọ̀ràn yìí anabi sallallahu alaihi sọ pé amal ebel farad àwọn ará fún mi yẹn wọ́n dá padà fún ṣùgbọ́n ọmọ rẹ̀ yí báyìí zina ni àmọ́ zina ti ọmọge kùnrin tó yẹ kó kò wọn nà ní ẹgbọgọrùn wọtẹgìrì ibò ayami á sì gbé pamọ́ fọdún kan márùn kẹgbọgọrùn ọtán nù o ó tún lọ sí exile ọdún kan gbogbo tó wọn rí ọgbòrò wọn ọmọ ló ń ṣe gámágámágámá ni mà <laughs> <laughs> àmọ́ ẹ wá gbọ́ o ṣé mo tó bàbá yẹn sọ pé ọba ìyàwó eléyìí lè zìnà bàbá ti fẹ̀sùn zìnà kan ìyàwó ni tí ìyàwó bá gbà pé yẹ ẹ sọ confess alhamdulillah tí ìyàwó bá ní bọ́ńbẹ́ ta ló bá ta ní ṣe zìnà ẹ̀ tí ẹ̀gbọ́n bàbá ti ń fẹnu wa bàbá dára anabi wa sọ pé wọ́n gbọdọ̀ yá unai ila imra'ati hada fa in aqarrat farjumha tọ́ba ti di afẹ́mẹ́júmọ́ ọ̀la wọ unai ọ̀kan náà sàhábà nù fi afẹ́mẹ́júmọ́ lọ sí ọ̀dọ̀ ìyàwó ilé tọ́ba gbà pé lódodo wọ́n bò ń ṣe zìnà ajẹ́ pé sọ lóko títí tí ó fi kú tọ́ ó sì jí lọ àgbọ́ kóbìnrin yẹn dìnnà onìkan lẹ́gbọ̀ọ́ pé wọ́n tún lọ wá obìnrin tájọ́ ṣe zìnà nítorí bọ́rọ̀ ṣe rìn tòbí islam ti ṣe rí nù jama tó ẹni tó bá ti lè jẹ́wọ́ kó ń ṣe nǹkan òun láfíà jẹ tó bá ti jẹ́ pé nǹkan òun yẹn dá sí àní béèrè ẹni tó bá sí o àní béèrè ẹni tàjọ sí o tó bá ti jẹ́ pé ẹlẹ́rìí ni àwọn ẹlẹ́rìí yẹn ọ̀rọ̀ wọn kò gbọ́dọ̀ tà sí o ọ̀rọ̀ wọn kò gbọ́dọ̀ tà sí eléyìí jẹba wọn sá sọ̀rọ̀ oríṣiríṣi nípa àdí tánàbí sallallahu alaihi wa sallam tí òfin na Ubay ibn Ka'b àti tí na Abdullahi ibn Ubay ibn Salul kọ́lá ní ọ̀rọ̀ tán sọ̀rọ̀ lánàbí fi sílẹ̀ nítorí pé àǹfààní tó jù lọ lànàbí fojú sùn nítorí ńgbà tánàbí sallallahu alaihi wa ńgbà kan náà hàn pé múnafíkì ní sẹ́fọ́n ní kánàbí ọ̀pá tánàbí lóhùn nípa. nítorí kó ń bẹ̀rù kó sọ pé inna muhammadan yaqtulu ashabu pé muhammad ń pa àwọn sàábì rẹ̀ sẹ́wọ̀n pé tí wọ́n máa sọ ọ̀nà ara sàábì náà wọ́n wò láì sì mọ̀ kọ́ máa náà ni wọ́n máa sọ bẹ́ẹ̀ ká pa sẹ́wọ̀n kọ́ máa rẹ̀ lọ́wọ́ bá nàbí sallallahu alaihi ọmọ rẹ̀ náà jẹ́ àbúlá onírà nàbí sallallahu alaihi wasallam òun ọ̀rẹ́ nìkan tí máa gbọ́rọ̀ sí bàbá rẹ̀ bí bó ń ṣe máa gbọ́rọ̀ sí bàbá lẹ́nu bó tilẹ̀ jẹ́ kíkọ gbọ́rọ̀ sí lẹ́nu lọ sí ìdíkó náà di mùnáfíkì o tẹ́bá ní ìjọ tẹ́bá fẹ́ pa ẹlòmíì ní kọ́ pa tí èyí sè mí ń rò pé ẹ̀mí mi ò gbé kí n máa wo ẹni tó pa ara o ń fẹ́ pò náà sàn o torí ẹ̀ gbogbo gbà tẹ́bá fẹ́ pa ẹ̀mí ní jẹ́ kẹ́ ẹ jẹ́ ń pa o torí ní pátá kí para mi o subhanallah ẹ wo ẹni máa wò ràn ọ ẹni máa wò pé ń tọ́ pa bàbá mi ní ń pa ọ̀nà àmọ́ bá tẹ̀mí ni mo bá bá yín pa ìdá ni para mi subhanallah anabi ni da'ahu fa inni akhsha an yuqala inna muhammadan yaqtulu ashaaba torí pé ẹrù ń bà mí sílẹ̀ ẹrù ń bà mí kọ́ mọ́ sọ pé muhammadu ń pa àwọn sàábì rẹ̀ torí lójú ayé sàábì lò náà. tọ́ ń gbàdá anabi ò sí pa ń náà lànà bìbí wò ń bì kó kò sí wàhálà. ẹnìkan jẹ́ Miftah ibn asaasa ọjẹ́ èèyàn ọdọ Abubakar As-Siddiq radiyallahu anhu Abubakar ní Abubakar ní gbé àwọn bùkátà ni tí ẹ̀ ló tún wá lé jù ó ṣe náà ni wọn ò bá rí wọn ó ni Ọlọ́run ló lè gbà wá lọ́wọ́ àwọn omi ó náà ni ẹnu rẹ̀ sá ń gbé jamajama àti wọn ná òun náà ní ẹgbàá yìí àbí òye wa Hasan ibn Thabit baba akéwì wa òun náà máa jẹgbàá yìí torí baba náà àwọn náà fẹnu kó pàǹtí ẹ àwọn náà jẹgbàá yìí Hamna bint àwọn náà jẹgbàá yìí múmi ní gidi ni wọn kí táwọn abìfin ni kí wọn wọn fi fọ wọn mọ ni kó lè bá a jẹ pẹtẹrẹ fún wọn lọ́dọ̀ àmọ́ abdullahi ibn ubayi munafikun wọ́n fọ́n sílẹ̀ torí wọn lẹ́tọ̀ sí fún afọmọ wọn lẹ́tọ̀ sí pẹsẹ rẹ nípa ibn adada abubakar díẹ̀ wá yarí pin ó lóun ò tún gbọ́ bùkátà rẹ̀ mọ́ ọlọ́ni àforíjì wọn o ala tuhibbuna an yaghfira Allahu lakum sẹ́yìn náà fẹ́ kọ́ lọ́wọ́ àforíjì yìí ni. Ah! làbúbákàr tún ṣe padà máa náwó lé lórí ẹni tó bá ń bọ́ máa mi jẹ́ tó sọ sọkúsọ ńkọ́ wọ́n dá kó burú kó burú agbọ́ agbọ́ sọlọ agbọ́ agbọ́ tí àti ọlọ́run ọba wa á tẹ̀lé subahánàlá eléyìí túmọ̀ sí pé jama kò síbínú tilẹ̀ máa bí wa tó láyè tí ìbínú wọn bá ti mú atakùtọ̀ lọ kíláàsì àwọ̀ àwọ̀ rẹ̀ bọ̀lẹ̀ àgbọ̀dọ̀ jẹ́ni tó ṣe pé. àwọn àjẹ kí bínú gbé wa lọ síbi ká máa ṣe ìjọba takùtọ̀ lọ nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí náà ní kí ẹ dákun ẹ já sọ ẹnu wa o kárọ̀rọ̀ a máa fẹnu wa wa rọ́ọ̀fù ọlọ́run ọba náà kódà bójú rí kẹnu bójú rí kẹnu ọ̀dàkẹ́ ambọ̀sibọ́sì kójú òrì gbogbo tó bá sì lè da fámìlì òun fámìlì o kásọ ẹnu wa mẹ o ìwọ ọ̀fẹ́ kẹ́nìkan kan da fámìlì tẹ ẹrú o má da fámìlì òun fámìlì o especially tó bá ní ti pẹ̀lú obìnrin olóbìnrin má da sí o ó léwu o nítorí pé tó o bá da sí tó o bá dàrú wọn ò ní gbàgbé rẹ láéláé o tó o bá sì tún ṣe wọn ò ní gbàgbé rẹ láéláé ndọba wàá àwọn sọhábà a sọ ẹnu wa ń bẹ o àwọn sọhábà àwọn là wa àwọn ni ambassadors of Islam wọn ni tí wọ́n bá ti tẹ ambassador mẹsẹgì rẹ̀ náà kọ ti tẹ ẹ mọ̀ pé àmọ́ alukur'ani àfi àwọn sọhábà yìí àmọ́ anabi sallallahu alaihi wasallam àfi àwọn sọhábà yìí ẹ bá ti wá ẹ kí ló kù ìsìláàmù náà wò ni o torí ẹ àwọn ìyàwó anabi muhammed sallallahu alayhi wa sallam ìyá wa ni wọn ìyá wa ni wọn a sì gbọ́dọ̀ sàpọ́nlé wọn ẹnìkan tó bá fi lè wọn jẹ́ ara rẹ̀ ló o àbí kí ló rò pé ìbàjẹ́ rẹ̀ lè ṣe fẹ́ni tó lọ́n fọ̀mọ̀ láti òkè sámà tọ́lọ̀ ń fọmọ kékeré so ń bàjẹ́ kí ló rò pé bàjẹ́ rẹ lè ṣe fún torí ẹ sí ọyìn ẹ̀yin ṣíà ẹ gbádùn rárá akhzahumullah ọlọ́run kó dojú tì wọ́n àwọn oníṣẹ́ kankan ju kí wọ́n máa bú àìṣà lọ ojoojúmọ́ ni wọ́n ń bú àìṣà àwọn òpònú dìndìnrín wọ́n ní wa idh qala Musa liqawmihi inna Allaha ya'murukum an tadhbahu baqara. nígbà tó lọ ń sọ ikú anabi musa aleyhi salam sọ fáwọn èèyàn rẹ̀ kọlọ ní kẹ pa màálù wọn ní àìsà nù wọn ní àìsà ní bákọrà ẹ gbọ́ àwọn dìndìnrín òpó náà bọ́ àìsà tí wọn tí ì lálàá pé wọn ó bí bàbá láyé anabi musa náà wọn pàṣẹ pé kí wọn dún bù tóun ah! ọpọlọ sí àdàrú àdúpẹ́ fọlọ wọn wọ́n wá wò sùn sàn wá lọ fẹ́ di ṣíà ọ ọlọ́mọdé aṣọ orí ibú gbóná orí ibú tútù gan ọ̀dá kátó wá pé ètò gbóná torí de eléyìí wọn wà ní níṣẹ́ méjì tó ọmọ bú àwọn sọ̀hábà lọ kọ́ ọmọ sọ̀kọ́ alukurani ò pé súnà kan ò pé ah wọ́n pé tiẹ̀ bọ́ tiẹ̀ bọ́ orí ibú lẹ́gí orí ẹ̀jẹ̀ máa kọ́ <clears throat> sọ dáadáa nípa àwọn kasi ma ṣe radiyallahu anhum kaba ti dárúkọ wọn kasi nífẹ̀ẹ́ wọn lódodo dénú nínú ojúṣe wa sáwọn sọ̀hábà nù a gbọ́dọ̀ sọ àìdá nípa wọn a sì gbọ́dọ̀ kẹnuwáró nípa gbogbo misunderstandings tó ṣeé ṣe kákó ti ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà nù wọ́n yìí ṣọ̀tá wa ọ̀rẹ́ wa ni wọ́n o àfẹ́ràn wọn gidi àfẹ́ràn wọn gidi nítorí pé ọ̀dọ́ wọn. islam gba dọdọ wa àwọn gángan gángan tó ṣe ìṣọ́ rẹ̀ tó sì ṣàmójútó re tó fi dé wá bá wa ń dáadáa radiyallahu anhum wa ardahum ọlọ́run kó yọ́nú sí wọn kó tún yọ́nú sí wọn ọlọ́run sì ṣe àwa náà lọ́mọ ẹlẹ́yìn rere fún àwọn wa wọ̀nyí nítorí wọn ní béèrè kan àbí méjì kò sọ. kó ló fún ẹ pẹ̀lú àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn jẹ́ pé àbúrò tó wà nílẹ̀ ó ṣe ó pọ̀ fún ọ̀nà àkálẹ̀ lọ pàápàá jùlọ nípa pé ó ti máa dá àwọn ìdè eléyìí tó bá wọlé tọ̀hún ó yàtọ̀ sí ìdí àwọn ará ilé bákan náà fún ọkùnrin náà ó ní bùkátà sí ẹni tí bóyá bóyá ìyàwó ẹnìkan ọ̀nà òní ó gbà ọlọ́nà ò lámọ̀ gbà láti máa lo àwọn ẹ̀rọ bánisọ̀rọ̀ wa pápá jùlọ àwọn obìnrin àwọn obìnrin kò bá jábìlẹ̀ kọ kò bá má jábìlẹ̀ kọ ọkọ ni pé ká mọ̀ yìí pé wọ́n ń lò ó sì ti gba ayé kan kò túmọ̀ sí pé kákan máa lò ó bá ti fẹ́ kò túmọ̀ sí pé kákan máa lò ó láì jẹ́ pé a kó níjànú nítorí pé ansẹ̀ ti tẹ́ rí yìí báyìí ó dájú pé aburú ara rẹ̀ pọ̀ gan ṣùgbọ́n àwọn òkú àǹfààní rẹ̀ ó yẹ kó pọ̀ ju aburú rẹ̀ lọ ìdí inú tí kálukú fi ń gbé ká àmọ́ aburú rẹ̀ pọ̀ gan muttafaqun alayhi aburú rẹ̀ pọ̀ gan ẹ wọ́n láti ránṣẹ́t ọlọ́lọ́mọ yìí millions tí wọ́n ti fi jàǹbá ẹlòmíì báyìí láti ránṣẹ́t yìí ọlọ́lọ́mọ yìí tí wọ́n ti lo four one nine fún pẹ̀lú ránṣẹ́t tí wọ́n fi gba millions lọ́wọ́ rẹ̀ látara ń sẹ̀sí ọlọ́lọ́ ma iye wòkúwò tẹ́lómi ti fojú rẹ̀ wò ilé tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ tí ọba ti ansẹ̀ látara ń sẹ̀ ọlọ́lọ́ ma ìgbọ́kúgbọ́ tẹ́lómi ti gbọ́ ilé tí kìbá ti fetí rẹ̀ gbọ́ láyé yìí tí ọba ti ansẹ̀ látara ń sẹ̀ ọlọ́lọ́ ma iye ìjìnlẹ̀ sítọ́ lọ́n tó ti ṣẹlẹ̀ gbọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ eléyìí tí ìbá ti rí bẹ́ẹ̀ tí ò bá ti ansẹ̀tì ọwọ́ tí àwọn èèyàn tí wọ́n fi bá ansẹ̀tì rẹ wọn bá alukurani rẹ bẹ́ẹ̀ one over thousand nítorí tó bá yẹ pé màá ṣe ń sí ansẹ̀tì wa ojoojúmọ́ tá à ń yẹ wò wọ́n á pọ̀ ẹ̀yin onídàtà bẹ́ẹ̀ máa wò pé sí mẹ́sẹ̀jì tiwa sí kìnnìkan tiwa tó bá ké bẹ́ẹ̀ là ń yẹ alukurani wò ah! gbogbo aláti ha gbogbo aláti ha ẹ wá wò ó wò nítorí òní wúlò fún wa tó jẹ́ pé àǹfààní rẹ̀ gan láyè yìí wọ́n bá ní lè wúlò fún wa lálùkìyàmẹ́ náà tó ẹ wá wò ó nínú pé èèyàn mẹ́wàá wọ́n ń lo data wọ́n wo internet ẹ rí i pé èèyàn mẹ́sàn-án nínú wọn kì í sì ń tọ́ da ni wọ́n wò gbogbo àwọn sáìtì burúkú sáìtì orí ibú ni wọ́n máa wá gbígbé ìdánilẹ́kọ̀ọ́ kan ẹ fàtàwà kan fàtàwà kọ kọkọ múra rẹ ebi fàtàwà náà là ń gbọ́ kó ní o tiẹ̀ kó ní o mùsíbà mùsíbà ọkùnrin àwọn obìnrin ò ní fura ló ti jẹ́ pé ìyàwó kankan má lójú báyìí nítorí ìwòkuwò ń wò tí àwọn rẹ̀ máa ń bóyin tí máa ń dìímọ̀ tí máa ń mú ọ̀sá kùn súnmọ́ ọ́n ṣé wọ́n rí bí àwọn dáhùn wò yìí kò ní sọ́jáde o ẹ dákun torí tọ́lọ̀ gbogbo ilé púpọ̀ ti dàrú náà látàrí gbogbo kínní tó bá yẹ ní ẹ̀ ló sàlámù àlékún àlékún sàlámù kínní wúwúlò rẹ̀ tó bá jẹ́ pé ẹ fẹ́ máa lò fún íńtánẹ́ẹ̀tì náà tẹ́ bá lè kóra yín jánu sí tó burú bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sáìtì sáìtì sáìtì sáìtì náà sá ń sí yìí káti ẹ̀ pé kò sí wòkú wò ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ gan mọ̀gbìyà àtúnlẹ̀ ọ̀kọ́t ìbásíkò jẹ́ yìí because gbogbo ǹjẹ́ yìí ń fi ránṣẹ́ yìí iná ní sáìtì míì náà kọ́ lónà tó fi ránṣẹ́ iná ní sáìtì míì lónà tó fi ránṣẹ́ ọ̀hún á gba mẹ́sẹ̀gì orí ti kan náà bí ọ̀nà mẹ́ẹ̀ẹ́dógún límáàdà ọwọ́ àsìkò tí wọ́n ń lò tó ń fi ń si tó ń fi ń si wò tó ń fi ń nǹkan kan náà tiẹ̀ ní nǹkan kan náà tiẹ̀ ní ṣé kò yẹ kó fi ṣe nǹkan míì láàyè tiẹ̀. gbogbo àwọn nǹkan wọ̀nyí ní ti ń gbà nù gbèsè ayé wa ti pọ̀ jù kọ̀wọ́ tiẹ̀ kọ̀wọ́ tiẹ̀ rárá bí ti wùlé òkèrè mà ó yẹ ká lo àsìkò wa dáa torí kọ́ lọ́wọ́ bí wa léèrè ń pa àsìkò yìí yàtọ̀ sówó tá à ń sun ná ẹ wo ní ìsinyìí wọ́n lè sọ pé oúnjẹ tán lé kí dátà ọ̀tán nínú fóònù ìwọlé ọ̀kọ́ mú gbọ́ ìwọ sì ní group leader dátà ló kọ́kọ́ mójútó àbówó ráìsì dátà ni òbí àwọn bàbínú kó bínú ni o ọ dátà láìsì fóònù rẹ o subahánàlá torí ẹ̀wọ́ obìnrin tó o bá fẹ́ lùzù lé ọkọ rẹ o ìwọ ti ní ní tó ju dátà lọ. onílé tó ju chatting lọ ọkọ rẹ ni ọkọ juma wọ lọ́wọ́ aṣèrànlọ́wọ́ tọkọ rẹ ní òfin ní rí dátà tí òfin ní rí kíní kan kí lẹ ń pè bóyá kíní kan Facebook kan ni bóyá kíní kan báko búùkù ni anything fi ṣe kọ́ bàbàrà rẹ tí lè yàn mo ti sọ òwe tẹnìkan parí. onítẹ̀ bá rí lẹ́kàn tó tòrò íńtánẹ́ẹ̀tì ò tí ì lu páànù wọn ni tí íńtánẹ́ẹ̀tì bá fi lè lu páànù wọn ilé yẹn ò ní tòrò mọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà bá dán owó ẹ̀rí bẹ́ẹ̀ tọ̀wọ́n pé nǹkan ṣe lè rẹ ní ìsìnkú sáà ti pa íńtánẹ́ẹ̀tì rẹ̀ no more internet wọ́n á ní ìsinmi wọ́n á rí kébi gold lọ́mọ wá wó ìyàwó rẹ̀ tọ́. So, obìnrin tó bá yẹ ní kọ́ ní fóònù láti máa pé ọkọ rẹ pè ọ́ sàlámù àlékún ọ wà ń lé ẹ kíní kan ní kó o ṣe o mọ̀ ń bọ̀ láìpẹ́ yìí o nínú ọ̀fẹ́ fi fóònù rọ́ọ̀kẹ̀sì tó mọ̀ á chaati wá àti ta lẹ́ ń jọ ń chaati èyí bàbá tẹ́jọ́ máa chaati náà lẹ́ ti fẹ́ ra yín àbẹ́ ẹ̀kọ́ ni ọ̀hà torí tó bá chaachaachaachá wọ́n gbé ẹ̀kọ́ nílé rẹ̀ ń jọ́ka o àwọn olórí ibú ti ń tàn jẹun tó fi máa gbà àwọn ọkùnrin mi dá wọ ọkàn musa ni tọkùnrin yìí náà tọba bọ́ sọ́wọ́ ẹlòmíì ọgbà pé ọba lọkọ rẹ nù ká ṣe dáadáa wọn nítorí tóbìnrin ọba ti dán lé ọkọ méjì wò ńkọ́ òní mi sọsàn wọn sì ní dàbá ti yọ ọpọlọ lómi tútù ká sọ sí gbígbóná òní mọ̀ pa epo méjì. tó torí de eléyìí báyìí tọ́ba jẹ́ pé látòní lọ àwọn obìnrin tí ń lo android tí ń lo kíní tí ń lo ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá wọn wí ni o taking one android yẹn tó bá ti wá wò ọ wá gbé àbí òye wa ẹ ó gbé ká máa ríra wa pò ó gbélé lọ́wọ́ mo sì mo gbàgbọ́ pé ìyàwó rẹ ò ní bínú tó bá ti lè ṣe àlàyé fún mo rò pé yé wa tó mo mo gbọ́ nípa bí kíní ìṣe ń dalé ọkọ àwọn obìnrin rú mi sì fẹ́ lùzù ẹ àbówù ọkọ lùzù mi ó ní rárá ẹ ẹ bó lè yóò tó àwọn níjọ tó ọba wò so èmi ní màá bọ̀ tì ọbẹ̀ sọmi dolúndu ni ọbẹ̀ sọmi ni àwọn èso olúndu olúndu bá wà áwùjọ fi lẹ́ adúrú rẹ olúndu bá wà mo rò pé yé ọjà bó ti ṣe ìwà ọkùnrin náà bẹ̀rù ọlọ́run sẹ́mi kí tẹlifíṣàn là ń wí tẹ́lẹ̀ ẹlòmíì máa ń wo news yóò máa wá wo àwọn obìnrin tí ń ka news yọ mọ asúnmọ́ apàtì yẹn díẹ̀ díẹ̀ yọ mọ asúnmọ́ tẹlifíṣàn díẹ̀ díẹ̀ yọ mọ awojú rẹ pé ṣé pín ẹ wọn ti pè pímpùsù amúlẹ yìí rí ò so eléyìí ah obìnrin eléyìí ẹ irọ́ lásán àwọn rọ́bà rọ́bà fè yọ̀wọ̀ àti torí ọ̀tún wa wò yà yàwó jókòó sí lẹ́gbẹ̀ẹ́ yọ gbójú sí gbogbo àwọn òbí lẹ̀ yàwó rẹ̀ dáa jùlọ àwọn eléyìí mẹ́kọ̀ọ̀pù rọ̀ ni gbogbo àtìkè rọ wọn kún fún yẹyẹ yọ jáde ìta ó rí i pé irọ́ bàtà ìyàwó jẹ góòlù èmi ọjà bó ti jẹ obìnrin wo lọ da ju obìnrin wo lọ àwọn kò túmọ̀ sí pé wọn náà yọ ọ̀bùn o because àwọn obìnrin mi náà ọ̀bùn ni wọn o tọ́ba ti yọ ọ̀bùn ò ní ma bíútì rẹ ọkọ rẹ ò ní ma bíútì rẹ lójú ẹ̀ bá jókòó tí yàn ti máa rùn àkàràwọ̀n kò mú wá bóòlù ti fẹ́ bíútì tó òórùn ò ní jẹ́ kó o ti ẹ̀ bíútì ọmọ ta àjàjà wọn ti múná lọ tátẹ́gùn burúkú kan tó tọ́ akúnnu yàrá fa o tún wá ti wíńdò atẹ́gùn tún wọlé fa tó fọ́fọ́ ọjọ́ bó ti ṣe jẹ́jà rẹ̀ náà. aleykum salaam. Thank you. wọn ní zikadara náà ni ẹni secondary school tí ọ̀fọ́dà nínú education ọ̀ àrísẹ́ ń lè kó wọn bá wọn manage lè kó ń rówó tó fi dépò kọ́ fẹ́yàwó fẹ́yàwó ń bá gbèsè ayé lọ egbe tí wàá regbe egbe regbe àbọ̀ ń lè kó bá kú sáàkì rẹ̀ ńjọ́ kọ̀kọ́sẹ́ kò sì máa ju sẹ́kọ́ndìrì rẹ̀ náà lọ ó sì ti kọjá pé à ń fi agídí wọ sùkúù ní ó ti kọjá pé ó tún lọ máa fi ewu orí kọ́sẹ́ wọ́n ní sí náà la fẹ́ gbélé yìí kádàrá náà kò sí nǹkan kádàrá tiẹ̀ náà orí ọba parí sẹkọndiri orí yunifásitì wọ ó sì parí kíákíá ó tún ríṣẹ́ kan bàbàrà ó náà masha allah wọn ń pè ń bì wọn ń pè ń bì wọn ń pè ń bì kí ni eléyìí náà sẹmi máa ṣe ni rádà rádà ni ẹ̀hìn ọ̀rọ̀ pé ọlọ́run ọ̀dẹ́ nìkan máa ṣe ní láàrin èèyàn ni ọ̀jẹ́ rubbish táwọn yorùbá ń sọ gbogbo lè ga àwọn kan ga àwọn kan kúrú nínú náà ni pé bóun ṣe wà nù torí tó bá ka sùkú òun ò ní yálé epo láéláé yọkàn ya bẹ̀rẹ̀ epo mi mo rò pé yé wa tó àkọọ́lẹ̀ ọlọ́run bá ní wọ́n bí ṣe kádàrá náà nà aleykum salaam wọ́n làwọn táwọn ti dàgbà sẹ́nu à ń kọ́wé yìí tí ó sì sówó táwọn fi fẹ́ yà wò ìwé àti ìparí àrísẹ́ àrísẹ́ àtúnfẹ́yàwó ṣé kádàrá náà kádàrá náà ni so ṣùgbọ́n Islam ọ̀kọ̀ kádàrá pé ọ̀pẹ́ kó tó fẹ́yàwó kọ̀tako kádàrà kó strọ́gù wọ́n kò síbi náà ti kọ́ àkọọ́lẹ̀ pé tó máa ti lọ skul máa tún strọ́gù ó strọ́gù ọ̀wọ́ asẹ́kàn tó máa ṣe náà wọ́n kọ́ àsùkú tí ń dákú tí ń dájí wọn so ọ̀wọ́ asẹ́kàn tó máa tún ṣe dápé lọ́wọ́ kankan ìwọ lọ́mọ san skul ara ẹ̀ so ó lówó lọ́gán débi kọ́ fẹ́ yà wò kò síbi tó ti wà lábẹ́ àkọọ́lẹ̀ kó nípa ọba parí skul skul wo gan níbẹ̀ lákọọ́lẹ̀ wípé ọlọ́ọ̀ni àfikẹ́ lọ skul skul báwò ẹ̀hẹ́n so sáwọn kan náà oúnjẹ náà kálukú wa so bí oúnjẹ ti sùkúù ọ̀bá tètè jiná oúnjẹ míì lè jiná sáájú tiẹ̀ so ètò ọlọ́run ti ní kọ́ bọ́ sí un fi sílé ayé rẹ ọkàn ní gan sójú kan náà wọn náà fẹ́ yà wò ìbéèrè tó ṣe ọ́ pàtàkì náà ẹlòmíì kan dàgbà dànù ní àfọwọ́mọkùnmọ́lá òǹkan ló bí wòkú wò àbíkọ́ òǹkan dàgbà ó sì ráwọn obìnrin ó sì pé eléyìí wù mí pé ló wù tó lówó so yọọ máa wò fún òun ní tó ń lè fi so nítorí di eléyìí báyìí wọn ò tí wà ń pòsíṣàn ẹni tó lówó olówó lobìnrin náà sì mà so torí ẹ ká struggle kò yẹ ká máa dàgbà dànù nítorí pé yọọ padà wá yẹ lómi ìgbà tó yẹ ká ti lọ́mọ tó yẹ ká jọ jókòó ká jọ máa jíròrò ká jọ máa dámọ̀ràn àwọn ọmọ. téèyàn obi bí òní kò ní tí tó dá ara bá dá mọ́ràn sì ti ń hewú lórí sùkúù táwọn akọ́kọ́kọ́kọ́ yìí náà táfi máa hewú kódà tó pápápá ni gbogbo nǹkan lé ayé pápápá ni kí ìhun tètè ṣe tí ó ṣe kó tún ṣe nǹkan míì náà nítorí pé tẹ bá jókòó ní tí sèyàn gbọdọ ronú eléyìí náà ó yẹ kí n fẹ́ yàwó kí n yanjú ẹ̀ kí lẹ́yìn ọjọ́ pé mo tún ti se náà nǹkan míì ló kù tẹ́tù máa ronú nù gbèsè ayé yín torí ẹ̀ inṣàlá inṣàlá bó ṣe rọrùn fún yín ẹni tí ò níyàwó inṣàlá inṣàlá nígbà tí fi dé kọjá pé àwọn ìyàwó ti wọlé bó ṣe rọrùn inṣàlá kó dìgbà tó ọba tó níṣẹ́ àbí òye wa bó wa wà kò síṣẹ́ àmọ́ àwọn ọkùnrin náà mọ sọrọgù kódà kó tó pé ẹfẹ dàkú sẹ́yìn náà gbà láti dàkú àwa lè bá yín fi fún yín lẹ̀ dẹ́fi dàkú náà owó oko kọ́lẹ̀ wa fa so torí pé bá lánìyàn tó mo mo sọ mi ọ̀pọ̀lọpọ̀ àwọn sùkúù ní sìn ẹlòmíì ti kẹ́kọ̀ọ́ jáde nǹkan òwúrí lọ̀rọ̀ rẹ̀ jẹ́ wàláì bísínẹ́sì àdàkù àtẹgbà àgbàwò ní sìn ọlọ́run ọmọ ewu tó fúlò lọ́wọ́ rẹ̀ ó sì ti bẹ̀rẹ̀ rẹ̀ láti gbà tó ti wá sùkúù so ẹ̀yin náà ìtẹ́yìn náà lè ti pọ̀ iṣu pé bọ́yọ̀ ọbẹ̀ tó jiná là ń retí ọbẹ̀ tó jiná lè má tọ̀yàn wá kọjá pàwọn alásẹ̀tẹ̀ dáná rẹ̀ so gbogbo ìtọ́lọ́wọ́n bá bá pè kéèyàn sá struggle kéèyàn struggle torí nínú struggle yẹn ọlọ́wọ́n bó sì náà fún yàn náà ẹlòmíì ní ìsinú yín ó lè jẹ́ pé bísínẹ́sì à ń lọ rà á lọ tà ló lè má sí kò dí skul lọ́wọ́ skul náà ti wà flexible lódodo because kìí ṣe secondary school lẹ́wà university lẹ́wà ẹlòmíì ní ìsinyìí báyìí ó lè kó òun ní lecture ọjọ́ kan òun ní lecture ọjọ́ kan àbí bẹ́ẹ̀ kọ́ ni sọ́jọ́ tó ní why must you be stranded tó máa ń ro lọ rajà wá lẹ́kọ̀ọ́ náà èkó tó bá lọ ni ọlọ rajà ó sì dé nìsín kó tó di pé tán tó o sì máa tajà yẹn kò ní di pé kọ́ lọ gba ṣọ́ọ̀bù tó àyíbá amọ̀tẹ́ bá fẹ́ ra nǹkan báyìí àyíbá amọ̀tẹ́ bá fẹ́ ra nǹkan báyìí ó sì nǹkan yóò ti máa fẹ́ jù nìyẹn eléyìí bó ti ẹ má ká jókòó always pé àfikún fún wa àfikún fún wa àwa náà ti wà ń pò ká fún yàn òbí tó bí kálukú yín nìyí tó bá gbé sẹ̀rí àlàfẹ́ tẹ̀lé wọn àsìkò ẹni tó yẹ kẹ́ máa gbowó lọ́wọ́ wọn máa torí pé ẹ ti bàlágà ẹni tó sèyàn títí títí títí yàn fi dàgbà tó báyìí tó tún yẹ ká máa gbowó lọ́wọ́ rẹ̀ àwọn bàbá wa màmá wa ti wà ń pè tó yẹ ká máa fún kódà kìí ṣe pé torí pé wọn ò ní àmọ́ torí àánú dadi mi ẹgbẹ́ lẹ́yìn mọ́mì mi ẹgbẹ́ lẹ́yìn abọ́lọ́ ti ah, ń jalè o iṣẹ́ tí mò ń ṣe àmọ́ mò ń wò pé ti wà ń kó ẹni tó yẹ kí n máa fún mo sì nídìí torí ọmọ yín ni mí ẹ dákun ẹ wúrọ̀ àdúrà ti ní mara tí so gbogbo eléyìí ká fọwọ́ lọ́wọ́ fi so a dúró di pé ńgbà ń bá jáde ńgbà gbé òṣìṣẹ́ ẹ̀hẹ́n ẹlòmíì ọ̀nà tọ́lọ́run bá ti sí fún nísìn ọ̀parí nù ọ̀parí nù ọjà bó ti ṣe jẹ maaleykum sọ ẹ̀ díẹ̀ ti pọ̀ à nígbà díẹ̀ ti wọ nìkan la jókòó dáa maaleykum sọ. Thank you. ọ̀gbọ́dọ̀ náwó pé yóò nígbà èsì pé ọmọ ọ̀dọ́ rẹ̀ ni ó pé ta nínú yín ló lè náwó kó wọn ṣe zìnnà rí anybody ọ̀gbọ́dọ̀ náwó wọ gẹ́gẹ́ bíi ta mo rò pé gbogbo rún àwọn yẹn ṣe tó dáa o ọkùnrin máa bá ń ti máa túra mi bí ẹni tó bá ní gbogbo ẹni tó bá bẹ̀rù ọlọ́nu yín kó dìde o rò pé yé wa tó gbogbo eléyìí sákìtì rọ́ọ̀kan tí ò wúlò ní ṣe mo bá dìde ni mo ń bẹ̀rù ọlọ́nu dáńbì ọ̀kúkọ ọmọ sọ rọ́bìṣì tó ọjà bó ti ṣe jẹ náà maaleykum salaam. jẹ́ ní òfin pé àgbọ̀dọ̀ máa ń tún ìdílé sálẹ̀ nígbà tẹ́lẹ̀ kan wá àpéjọ fún ọmọ lórí ọwọ́ àdínà àbí ọ̀fẹ́. bí ekin tún ni ibi sẹ́ni kan sọ pé ó wà lára àwọn tó kọ́ sílà tí wọ́n ti wọ́n sọ pé àwọn. kò sí wàhálà ìwọ nìkan láàmú mo rò pé yé ó lóun bẹ lára àwọn ẹni tó fọ́ gíláàsì mọ́gíláàsì lápèjúwe tààtún lẹ lómi tààtún sẹ́mi kọ́lọ̀ ti bá wa mọ̀ àbí òye wa so a jẹ́ pé ìwọ lọ gbogbo ẹ̀ walhamdulilayi ẹjẹ bó ti ṣe jẹ aa ah, no wọ eléyìí nǹkan mi ìgbà tọ́lọ̀ ti fi wọ́ hàn yí adúpẹ́ fọlọ̀ tó tó bá subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta.